إلينا عند حاجاتنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتئت سؤالا لك يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يلي فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم آمين جماعة بني صو بلون وقوي الحمد لله الحمد لله ẹ bá ní wípé alhamdulillah alhamdulillah ẹ̀báni wípé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. Ah, ọlọ́run orí rẹ̀ ń ṣe orí rẹ̀ ń ṣe níkà ọjọ́ kan fún wa. èyí tó ṣe sọ gbẹgẹdẹ ni. So, kátó wá sọ ìtí kò bálaka ìmúkéyàn sọ àmúgbàtà bá ti ní adúpẹ́ fọlọ́hún tó sì wúra àánú ẹ̀ tó gbà fún wa èyí náà ni bùkátà wa tọ́lọ́bá ti bá ní bíyà rẹ̀ ó ti tán náà nìyẹn ọlọ́mọdé gbàsá yìí ọpẹ́. amiina. amiina àwọn tí wọ́n lọ sí ìrìnàjò tí à ń retí wọ́n dé ní àná. alhamdulillah. gbogbo wọn dé wọn dé pé. láyọ̀ àtàlàáfíà. wọ́n pọ̀ tí wọ́n lọ ọlọ́run sì fi àìsàn sí wọn níbẹ̀. alhamdulillah. orílẹ̀-èdè tí wọ́n lọ ní sáà tí wọ́n lọ ntẹ̀tọ́ Africa jọ ni wá ṣùgbọ́n àyàtọ̀ ní wẹ́dà tí n bá dẹ̀ lọ sí ibi tí kìí ṣe wẹ́dà èèyàn tó bá sí kì í mẹ́wọ̀n ò sá sí wẹ́dà máa ń jẹ́ kí èèyàn change wẹ́dà tí wọ́n bẹ̀ sí tún ó tún mú hánránhánrán ju tiwa lọ díẹ̀. hánrán sámú ni o. Ah, ah, àwa ń bí. <laughs> ìmọ̀ta lè pe ọ̀dọ̀ wa ń bí sọ́dọ̀ tí wọn bí ṣe ń tutù mẹ́nẹ́mẹ́nẹ́ yìí àlìjánà ayé lọ́jẹ́ sí tiwọn lọ́hùn. tòrú tòrú ni. ìjọ tí oòrùn bá mú lọ́dọ̀ tiwa tí àwa ń pariwo yẹn àsìkò tútù tiwọn níbẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni ilé ọmọ rí máa lẹ́sẹ̀ ni. so bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ hmm. tọ́lọ́ ń sì wá sọ lọ́sọ̀bọ̀ ó tọpẹ́ alhamdulillah wọn ò tún wá ṣe tọ́ wọn ṣe pé wọ́n ṣe síyára lọ́bẹ̀ síyára kọ́ o ẹ̀ kì í síyára wọ́n lọ ṣe jahan ni iṣẹ́ àṣekára ni iṣẹ́ àṣekára hmm. àṣekágbá bẹ́ẹ̀ni ọdún mẹ́rin tí wọ́n ti ń lò ní kùlíyà láìbomila láìbomila Ni a fẹ́ lọ yọrí lọ́hùn bẹ́ẹ̀ni wọ́n balẹ̀ báyìí wọ́n hibáyìrò náà ni bó ṣe ọlọ́run sì bá ní í ṣe gbogbo ẹ̀ láyọ̀ láyọ̀. alhamdulillah. ọlọ́run àdúpẹ́ fún ọ. alhamdulillah. Ah, ní àárọ̀ yìí ni wọ́n tó ń fi ọ̀rọ̀ kan tó mi létí èyí tí ìbá tí ọlọ́run ọba kú dànù ìbá sọ pé ìbá ó lè sọ di kí ẹlòmíín ṣe tẹ́pùsì ìlànà nínú àwọn afa tó yẹ pé àwọn àbàpíkẹ́ lómi ọmọ bá tọ́ sí lọ ni ọmọ wa méjì ni wọn bá bọ́ọ̀lìkì àmọ́ lánàá. Allahu akbar òsì ọlọ́run o. ibi tí nǹkan ti ṣẹlẹ̀ gbogbo ohun tí etí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n máa ń kú ni àmọ́ àwọn ọ̀wá kú ẹni wọ́n tún mo tún ti rí kan nínú àméjì nísìn níjòkó yìí. alhamdulillah. ìkejì ọ̀wá ni bọ́jà kó rí ni so yòsí nǹkan tó mú òun náà wọ́n á sì máa kú ni ibi àyíká ń bẹ níbi tá à ń sọ yìí tí ọba ti jẹ́ pé accident bá ṣẹlẹ̀ ń bẹ so ilà ń yàtọ̀ àlà tó ń tí ọba ti àkú ó lè wá di fìtínà fáwọn èèyàn ọwọ́ àṣẹlẹ̀ sáà méjèèjì lánàá máa mẹ́ta ní bẹ lórí ọ̀kadà méjì ń bẹ jọmọ tiwa àmọ́ bí wọ́n ti rí ẹnì kẹta bí wọ́n gbé lọ́fẹ̀ẹ́ ní ibi kan ní àmọ́ bí wọ́n ti mọ̀rí ni bírèkì wa já bàbá ní à ń ti jòkòdó bọ̀ wọ́n ti jòkòdó bọ̀ ilé epo tuntun yẹn wọ́n ń ni wọ́n tẹ bírèkì lórí pàfẹ́ so ní wá ń já lọ jọ́sẹ̀ yẹn ọkọ̀ tí ń tẹ̀lé ilé bọ̀ àwọn ń bọ̀ ń tiwọn sango náà àwọn ń bọ̀ ń tiwọn asibasi bá ti di bá ti di bá níbẹ̀ yẹn pẹ̀lú ọ̀kadà wọ́n bọ́ sẹ́nu ọkọ̀ ní di láwù ìkàn di láwù lórí yọ gbangba pẹ̀ táwọn ọmọ pé nǹkan ń bọ̀ ń tiwọn wọ́n dẹ̀ wá já lọ wọ́n já lọ ọwọ́ yẹn pé àsìkò tọkọ ń bọ̀ lẹ́lẹ́yẹlé ọlọ́ni ó dúró kí ti sango kó dúró wọn á fò lọ wọn á lọ rí kónú kòtò lọ́hùn. Allahu Akbar. náà lọ gbé wọn nù kòtò. àmẹ́ni wọ́n gbé òun ti dúra ó bẹ́ nbẹ́ tó ń bẹ́ báyìí ah òun bẹ́ sọ́wọ́ ọbẹ̀ sọ ọlọ́run jọkọ́ tẹ o ṣùgbọ́n farapa pọ̀ àwọn méjèèjì nǹkan kan wà mú wọn. Allahu Akbar ìkàkọ̀ kóyà ìkàkọ̀ àníkà tí ń bẹ tó ń wò mí ó jókòó tí wò mí báyìí ṣe mo ṣe ń sọ̀rọ̀ yìí Allahu Akbar ó eh, sì tún jẹ́ bẹ́ẹ̀ ààyè ńlá lẹ́ni ọ̀hún ti wá ààyè kan tó jẹ́ àyè alárìbáríkà ló ti wá ó sì ṣe súnà ọ̀háyàwó ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kó ṣe típa rẹ̀ ká ọba tí ò fi bú wa torí pé tí nǹkan bá lọ serú ẹni báwọn pé sọ́tà àwọn sọ fún àwọn sọ fún. so adúgbò lọ́dọ̀ ọ̀dọ́hùn jama. alhamdulilayi. èyí tó fi hàn wá rèé àìmọye ni òfin hàn wá ní ibi a ti ń sọ lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ náà ni a ti sọ pé níjẹta mọ́júmọ́ àná lẹ́kọ̀ọ́ lọ́nà èkó pásídẹ̀ntì kan ṣẹlẹ̀ ń bẹ̀ onídi ọkọ̀ bọ́ọ̀sì kan eighteen passenger kò kú ẹnìkan kan. inna lillahi wa inna ilayhi raji'un. ẹẹ wọn ní ọkọ̀ tírọ́ọ̀kì ogun wọn tán ló pa wọn. àwa sì gba èkó náà kọjá mọ́júmọ́ sóni àwọn tí wọ́n ti ìrìn àjò dé bàálù wọn bà bíi tẹ́ẹ̀nì ni wọ́n tó jáde pònú airport wọ́n dẹ̀ wọ́n ti wà bàdàn wọ́n dé bàdà bíi tó wa wọ́n dé kùlé àpàdà ní tó wa ọ̀nà kan náà ọlọ́wọ́n àdúpẹ́ fún ọ. alhamdulilayi. wọ́n ṣe jẹ́ kí wọ́n máa dá bàtà ìbànújẹ́ tiwa ọba ìlà dúpẹ́ sí. alhamdulilayi. kí àmọ́ ṣe àgbọ̀n o ọkàn sàǹsàánú wa náà ni àmọ́ dasa kan tí a bá ń sọ̀rọ̀ bíi àwàdà yìí pé à ń kìlọ̀ fáwọn ọmọ wa kí wọ́n mọ́gọ̀kadà mọ́ a máa sọ pé njó la wá jí tá a gọ̀ kadà báwo ọba gùn njó la jí tá a gọ̀ mélòó la mọ̀ tí bẹ́ẹ̀ ọ̀kadà ní ìsìn àfi kọ́lọ́ mọ̀ bá ní fẹ́ sọ wọn. láfẹ́fẹ́ àwa láfẹ́fẹ́ lórí omi njọ́ kan tí kan dé ní bá ń sọ bóun ṣe lọ ojú omi bó ṣe bó ṣe gọkọ yóò ṣe ìlú kan tí ń lọ wọn ní tàbáníkà gbogbo ìbílẹ̀ ń lọ nǹkan kan sáàdọ̀ gọkọ ojú omi ní ọlọ́run tí ì sì mọ̀ pé mo tún bẹ lójú omi ọlọ́mọ sàánú mi tí ò jẹ́ máa sògùn o Allahu Akbar ọlọ́mọ sẹ́tì jẹ́ sògùn o mélòó lóògùn ọwọ́ àárọ̀ báyìí tí ń gbà ń bá sóògùn tí ń sọ mi ṣé tó sọ gbogbo àwọn eléyìí náà lọ àfikẹ́ irú kọ́rọ̀ ẹ̀ lọ́lọ́ńdọ́ báyìí adúpẹ́ fólúwà tó wálé ọ̀pọ̀ èèyàn ló ṣàdúrà tí kò gbà adúpẹ́ àdúrà wa gbà lọ́nà gbogbo bá sọ lọ́lẹ̀ yìí tá nípa rẹ̀ káàtì mẹ́lẹ̀. kò sí o. ní ìjẹrin kọ́ni táwọn ará Sudan dé wọ́n ń bọ̀ láti Sudan wọ́n dẹ̀ láǹdì sẹ́kọ̀ọ́ níbi àrántẹ̀ náà ní a bá gbé ọkọ̀ láti ibẹ̀ náà ọkọ̀ tí ó pàdé wọn wọ́n bá ń bọ̀ láti Èkó ní a bá ń bọ̀ lá so ibì kan wọn ni wọn fẹ́ overtake ń bẹ àti kótó mbẹmbẹ lálẹ́ bọkọsí bọ́ọ̀lù kótó nìyẹn táyà mẹ́ta ló fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kọdẹgbòkìtì lára páàkì jẹjẹlẹ ní bí wọn tún wá dúró sí àwọn àtàwọn ẹlẹ́yà làwọn tí wọn lọ pé afá ikú mbẹyẹ ikú mbẹyẹ wọn dún bẹyẹ wọn dún bẹyẹ kí làwọn wà sí sáwọn àfọ ni àbí ọkọ̀ ọkọ̀ àyà ló sì kọ ọkọ̀ tí wọ́n lọ fi pàdé wọn ni kọ̀bàlìkẹ́ ọlá tó wá gbé ọkọ̀ míì wá bá wọn bẹ̀ ọkọ̀ míì tó wá bá wọn bẹ̀ ńlọ́wọ́ lọ gbé wọn lọ sí táyà lóru náà ọkọ̀ míì ló tún wá gbé àwọn náà pò ń bẹ̀ padà sí tó àárín wọ́n ṣàtún lọ gbọ́kọ̀ míì ń bẹ̀ ọkọ̀ yìí lọ wá gbé wọn dé apẹtẹ láago mẹ́ta òru àtọmọ àtàwọn ẹlẹ́à méjì àtọmọ àtàfà àfàwà mọ àfàwà mùsàsà mọkàdàm. ilẹ̀ mọ́lábá jí sáyọ̀ làkà jírí wọn gbologẹ́nẹ́ tí kàkà ṣe wọn. ẹjọ́ ẹgbọ́n náà inú ẹgbẹ́ àjẹwò ni ń bá wọ̀ tó fi lè Àdúpẹ́ eh? folúwa tó pán wà lé ọ̀pọ̀ èèyàn ló ṣàdúrà tí ọgbà àdúpẹ́ àdúrà wa gbà lọ́nà gbogbo. Tàbá ní kí kálukú ọbọ́lọ́run dúó, èrè táwa ń jẹ ń bẹ̀ láàrí la ẹgbẹ́ ẹ bá dúó, wàláyà wa ń jèrè. Ah, èrè wo ló tó yìí? owó a máa wà ńlẹ́gẹ̀lẹ́tẹ̀ tẹ́ni àwọn máa tọrọ kú ikú lọ ìwọ kí ló ń mú báyìí. ikú lọ́rọ̀ òun kan. ìlọ́rọ̀ òun kan ngbà tí ọlọ́run abanújẹ́. Allahu tí dùnú ẹ̀ tọ́lọ́ ń jù sómi. bọ́bá náwó yẹn ọ̀ràn hmm. tí bá náwó yẹn ọ̀ràn ah, kò lè mọ̀ wọ́n sì wọ́n ọlọ́run ọba o irú owó rí bú báyìí mọ́fà ah. wa. kálóbá tó pamọ́ra tó náwó ọ̀nà wọn ni orí ibú owó yìí àwọn ọ̀fẹ́ tiwa ọjọ́ owó tí ayé olówó rí bó ṣe rí owó ẹ̀jẹ̀ àti pé ṣé màlẹ́kà ló náà ni àbájáde tí ò tiẹ̀ ńgbò ní ìbànú yìí pa eh. abẹ́lẹ́ ọba àlejò ọlọ́wọ́ lápá fi dúpẹ́ fún ọ ní o mọ̀jẹ̀ ìbànújẹ́ bá wa. àmín. gbogbo àwọn ìkẹ́ ọlọ́run wọ̀nyí ọlọ́run bá bá ní sọ wọn. àmín mo sọ fún kan láàárọ̀ ìmú ni tó ẹ kó bá ṣe é ṣe ni àfi máa kó yín sápò kì í ni ká kó yín jù sápò tó ẹ kó bá ṣe é ṣe ká kó yín jù sí inú jẹ́ẹ́bì ká àtún àdùwágbádá dé mọ́lẹ̀ ṣùgbọ́n kò sínú àládà ayé kórìkòrì ṣe é ṣe bẹ́ẹ̀ àfọlọ́run tó wá níyín náà nìkan bá ti sọ yín òun tún gbé ọkọ̀ kan tí ń gùn tẹ́ pé ọlọ́run lọ́mọ iye ẹni tí wọ́n fẹ́ kó gùn yún ọlọ́run lòun ò tún gùn yún ma bá tó lọ rí tó yọ jíìbù láàárọ̀ yìí ló tún gbédé láàárọ̀ yìí ló tún ní àmọ́ ṣàdúrà sí mu níwọ̀ lọ́hùn níbo ní wàá wọ̀ báyìí dùgbé kọ bà mí lọ tẹ́sì nǹkan mi ju kéwì lọ àní ẹ̀ lárúbáwá ẹ̀ sì lọ rọ́ǹgò sì fi bu yín náà ẹ̀ ah, yín o ní bàbá yẹ kó ṣe é ṣe ká kóyin ju àpò ká máa kóyin kí àmọ́ bọ́lá kóyin bọ́lá fẹ́ kóyin síbẹ̀ yẹ ọmọ adìẹ gan ò ṣe kó àpò kátó gbọ́ ọmọ èdè yàn ah, ah. àbọ̀lọ́n tó bá tó níyìn kó bá lè sọ ọkọ̀ náà kọlọ́mọdé ọjà mọ̀. na. ẹ ti gùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bá ń sọ wọn èyí tí tó ń ra yín náà bá ní sọ o. alájí wa abubasit àtẹ́rẹ́ ló tún ra mọ́tò mi ní àárọ̀ yìí ọ̀dọ́kọ̀ jẹ́ kí mọ́tò náà lárúbaríkà wọ́n la hawla wala kuata. illa billah illa billah tó ẹbá ní a máa dúbí ọpẹ́ bí Isu. bá ń lọ Ita ìṣú mélòó atuma mi rẹ̀gẹ̀dẹ̀ tá àtúmọ̀ abẹ́lọ́n balikiola ọlọ́njọ́ rẹ̀ náà kárí gbogbo ẹni tí ń wá tẹ̀sí ẹ wá ń gbọ́rọ̀ ọlọ́run ẹni lẹ́kẹ̀jì ẹ wá tó forí kú àdúà bá a ṣe ń ṣe lójú yín pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ náà tó ń ṣe gbàtẹ́ sí mẹ́ torí bá gbọ́rọ̀ ọ̀rọ̀ wa pàpà jùlọ àwa tá a fẹ́ gbódodo tá a fẹ́ lò òdodo ọ̀rọ̀ wa jẹ́ má dùà mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tá a sì wá lé ní sùúrù yìí pé àwa ò lè máa fi ìṣẹ̀mí wa tẹ̀lé bànàbí ìṣègbáyé. sallallahu alaihi wasallam. Ah, tí ó sọ pé ká má kúkú béèrè oore lọ́dọ̀ òun kúkú sọ bẹ́ẹ̀ hùn. ẹ̀ àsìpáwa náà mo wá sọ fọlọ́hún kó jáyé ìwà ọ̀rọ̀rùn. gbogbo bíi tí gbé ń ta wá lẹ́sẹ̀ bíi bàtà bíi bàtà bá ní bututu sí ọlọ́run. amiina. bá a ṣe ń rí i pé rọmdánà ń tán lọ yìí ọlọ́run ò bá ní tán gbogbo òṣòro wa náà. amiina. wàá má ṣe lásìmọ́ fún wa. yasọ̀pọ̀ ìláyé ọlọ́run wa gba agbára fún islam lágbàláyé gbogbo bí wọ́n ti ń gbógun ti islam tẹ́ ń gbógun ti sunna ọlọ́run bá ní rún wọn lẹ́yìn bá ní dá wọn lẹ́yìn. amina. ẹẹ eh, wọlá pé ìwọ lọ sọ pé ká tún ka tẹ̀síìrì débi àyà kan tá a máa kà láìpẹ́ yìí bí ọlọ́run ti ló da gbogbo káfìrí lẹ́yìn ẹ eh, bá ní dẹ́yìn wọn lọ. amina amin. gbẹjọba àpapọ̀ lé islam lọ́wọ́ ìjọba àgbáyé gbélé islam lọ́wọ́. amiina. ìjọba ìjọba ìjọba gbélé sunna lọ́wọ́ amina. gbogbo àwọn ẹlẹ́yà ọlọ́mọdé ṣe dáadáa fún wa. àmín. gbogbo àwọn ẹlẹ́yà tí a bẹ̀rù ọlọ́run tí a kò níta pẹ̀lú ìmọ̀ fi wo ara wọn hàn ọlọ́mọba ni bọ̀n láti dọ́dọ̀ rẹ̀. amina. ajá siri wọn o tu mọ́jọ́ fẹ́ tu. àmín. má fa ẹsẹ̀ ṣe wa má dùn wọn láàmú. àmín. mẹ́yẹ sáyà mẹ́yẹ sọmọ mẹ́yẹ sọmọ akẹ́kọ̀ọ́ mẹ́yẹ sàwọn àlùfáà. àmín. gbogbo jama má má dà wọn láàmú. la hawla wala quwwata. illa billah. ayata ona láyà ogójì ó dín méjì tí ṣe thirty eight náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما دابة في الأرض ولا طائر يطير بجناحيه يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربه يشارون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض ولا طائر يطير بجناحه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربه يوزرون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون tọ́ ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọba tí ó ní ọ̀rọ̀ òná dá ọ̀rọ̀ ó tún wá ń sọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ bí àkídà alisunna wal jamaa ni pé ọlọ́run ń sọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ ó ń sọ níbo ló ti sọ sínú Quran Karim gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ni ló sọ ó sọ ni àwọn mutazila àwọn tá à ń pè ní mutazila àwọn ni alákìídà abú tí ọlọ́run fi ṣàdánwò fún ẹ̀sìn ọlọ́run sì máa wọn ládàáwò ni kò sí nǹkan gidi láyé tí ó wà láyé tí ò ní kò sí nǹkan náà ẹ máa sọ lọ. tí ìmẹ́gbẹ́ tí a máa kó jọ yẹn àwọn ẹgbẹ́ òṣèlú yẹn bá ti tí tí gómìnà ń bẹ̀ wọ́ọ́rọ́wọ́ ọmọ fún mi tí wọ́n yàn wọ́ọ́rọ́wọ́ wọn ò kọjá fi ni wọn ò níbi àmẹ́gbẹ́ tí bá ń gbóná láti yan gómìnà di wàhálà àhán àwọn eléyàn súnmọ́ kan wọlé tẹ́gbẹ́pọ̀ àwọn èrì gómìnà yàn ó dogun gbogbo ohun tí ó bá dá a láyé bí ṣe rí nìyẹn o gbọ́dọ̀ máa rò wípé o ní wàhálà o ní wàhálà o ṣe ní ní wàhálà ṣe bọ́lọ̀ ń fẹ́ sànù rẹ̀ ṣe ń pọ́n ọlé ọkà ọ̀yẹ́ níwọ̀ ibi a ti bí ọ ibi tá ti bí ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́yìn yàn ọlọ́run ò jẹ́ ọmọ ẹ̀rí mbẹ́ wọ́n á ní wọ́n bínú ẹ̀ lọ́tún wọ́n bínú ẹ̀ lọ́tún wọ́n ṣe yá ní bínú ẹ̀ táwọn tún wọ́n á bínú. àpẹẹrẹ nìyẹn tó tá a bá tẹ́ni tó bá ti máa bínú nù wa kọ́ máa bẹ lọ́hùn kọ́ lọ́hùn bá lè kí ọlá ó sànú ẹ̀ kì í dáa fún ọ nìyẹn. ìsọkùnrin ìsọmọbìnrin wọ́n bínú ẹ̀ wọ́n á nǹkan sí ọ lẹ́sẹ̀ má bànújẹ́ àbàkúrógbó ètò <laughs> igi tí ọ̀ga atẹ́gùn àwọn ìdààmú ẹ̀ ibi ìjọba ga náà atẹ́gùn máa ti sin ti sọ súnà ayé nìyẹn ọlọ́mọ máa ṣe mò ń tẹ́sílà lọ́ta fún Islam wọ́n ó sì múra bí wa wọ́n wẹ̀wù bí wa wọ́n dẹ́sì bí wa ìyàwó wa bí ìyàwó wọn ni ìyàwó wọn bí ìyàwó wa ni wọ́n ti wọ́n ti wọ ẹ̀sìn kan lè ráyè bàjẹ́ ẹ̀ẹ́ kí tọ́lọ́run lè ba ráyè sẹ́ àwọn gbà yí pé kẹlámúlà Quran Karim wọn kì í ṣe kẹlámù la wọn ní makaluku ni wọn ní Quran Karim ń ta dání <laughs> kí wọn lè ráyè kí wọn ráyè yẹgi fún Islam ẹ bá ti gbà pé Quran wọn dání pé kí sọ̀rọ̀ Ọlọ́run àfà ó ti hàn Islam lè mọ̀ Ọlọ́run dá gbogbo nǹkan àmọ́ kùránì ọ̀rọ̀ rẹ̀ tó sọ ni tí a bá gbà pé ọ̀rọ̀ rẹ̀ ni indófilé máa wà mùsùlùmí kí ni nǹkan náà àṣẹ ẹsẹ tàbí àṣẹ ẹ má ṣe lófilé máa kọ̀ntínú tó yẹ pé wọ́n bá gbà pé wọ́n dá ni àṣẹ pé kùránì dà bí òṣùpá náà nìyẹn bí òrùn náà nìyẹn bí ìjà àjókòó lábẹ́rẹ́ náà nìyẹn tí ò ní ń ṣe pẹ̀lú wa mọ́ ó wà tiẹ̀ ọ̀nà wa tó wà lálẹ́ ṣe akamọ̀ oníṣẹ́sì ni pé ìwòlò mo wù mí kí ma fẹ́ ṣe nú ẹ̀sìn kò sí àwọn onú ẹ̀ pé kí lọ́lọ́run sọ mọ́ torí pé wọ́n ti ní ìsọ̀rọ̀ ọlọ́run ọkàn dá ọkàn gbèjú lẹ́bù ṣe dá ẹni nǹkan gbogbo nǹkan yòókù náà fi fọ́tò ọ̀rọ̀ ọlọ́run ni ló jẹ́ pé gbogbo ògbà ni ó mọ̀ bá mu ìmí ọ̀rọ̀ ọdún mu kò torí pé bó ṣe sọ́njọ́ ti ń sọ kalẹ̀ fún anabi sàlám bí ṣe ń sọ lọ́rọ̀ tí ń múnjọ́ náà ètò ń sọ ni gbogbo ìgbà tó bá ti ń ka Quran ìwọ ọmọnìyàn tó ń ka Quran ọba àlekeọlá ní ń sọ̀rọ̀ tí ó ń kà wọ́n máa gbọ́ ń gbọ́ pé ọlọ́run ní ń sọ máa gbọ́ bẹ́ẹ̀ hmm. Hmm. Ah, ọ̀rọ̀ ọlọ́run ní ti o là ń ké sẹ́ni tí àǹjànú ń bẹ lára rẹ̀ làǹjànú ń pariwo gbogbo nǹkan yòókù tọ́lọ́ ń dá ẹ fi kan tí àǹjànú ń bẹ lára rẹ̀ ẹ fi kan lára bí ẹ bá pariwo. chemistry. àmúpẹ́ pẹ́ ọlọ́run ni bí ṣe bẹ́ẹ̀ ṣe ń kà yẹn bí ìgbà pé ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni àfisẹ́pẹ́ ti ń ka ọ̀bá ní mọ́lẹ̀ la lókù ọ̀tán ẹ̀tún máa gbọ́ ọlọ́ni wà má. wà má min dabbatin fil ard. ọlọ́ni kò sí nǹkan kan tí ń rìn lókè pẹ̀ yìí tí ń rìn lókè pẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ni o pẹ̀lú àyà ni o pẹ̀lú ìdí ni o pẹ̀lú fífò ni o lókè pẹ̀ yìí tẹ́ pé yìí ni nǹkan bá wà. Aha. ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ولا طائر إبادة jẹ́ ẹyẹ kódà kó jẹ́ ẹyẹ yàtìrù bíjàná àì tó ń fìyẹ́ méjì rẹ̀ fò àtẹ̀ẹ́tì rìnlẹ̀ àtẹ̀ẹ́tì wọ́lẹ̀ tòkè ìpẹ́ tinú omi gbogbo ohun tí bá jẹ́ dábà lókè ìpẹ́ àti tí ń fò lókè ọlọ́ni ọ̀jẹ́ nǹkan kan ìlà umamu amúfàlùkùn. ìjọ kan làwọn náà umatu nìkọ̀ọ̀kan wọn àdàbà umatun ẹyẹlé umatun adìyẹ umatun pẹ́pẹ́yẹ umatun àparò uma gbogbo wọn àbí àwọn tí ń fẹsẹ̀ rìn bí ẹ bí àgùntàn bí àgbò bí ewúrẹ́ umamu uma umatun umatun umatun ní gbogbo wọn lọ apapẹ̀ wa ń jẹ́ umamu amusalukum bẹ́ẹ̀ sì wà làwọn náà wà. Allahu Akbar. bọ́lá ń ṣe sọ yẹn kọ̀ tán síbẹ̀ àìmọye ọ̀rọ̀ kìsà bẹ̀rẹ̀ táǹbọ̀ wa yẹn nana bó ṣe dá wa lọ dá wọn. ما فرطنا في الكتاب من شيء ọlọ́run ní gbogbo nǹkan pátá kò sí kan tá a wá gbé jùúlẹ̀ tá a ṣe iṣẹ́ wa lórí ẹ̀ kò sí nǹkan náà gbogbo ẹ̀ lọ́lọ́ mẹ́nuba níjẹ́ gbogbo ẹ má jẹ́ mùsùlùmí ẹ má dúpẹ́ fọlọ́n. alihamdulilayi. ẹ má dúpẹ́ fọlọ́n. alihamdulilayi. ní àìpẹ́ yìí la kàyí pé gbogbo ohun tí ń bẹ ìpátá lọ́lọ́run ti dá kó tó di pé ó ń di lókè pẹ́ gbogbo tí ń bẹ ìpátá olódà òyìnbó lọ́wọ́ mu wá sáyé bíi funfun ni dúdú ló mu wá sáyé ẹni ọkọ́kọ́ ṣiṣẹ́ yẹn ní ṣe Allah àsìkò tó lọ́n bá fẹ́ kọ́ bọ́ sáyé ní bọ́ sáyé ni. Bo, ni lọ́lọ́run wá ń sọ pé kò sí nǹkan kan. ma farratna fil kitabi min shay. kò sí nǹkan kan tó yẹ ká ṣe tá a wá gbàgbé ẹ̀ tàbí tẹ́ pé àwa bí sì kọjá ẹ̀ pé ah sorry tí bá ṣe pé iṣẹ́ tó kò lánàá ó lè yẹ ká ṣe nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ò sí nǹkan náà nǹkan kan ò bọ́ mọ́ wa lọ́wọ́ gbogbo ẹ̀ láti ṣe tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ń bẹ́ẹ̀ nù tó ṣe tìyín náà ń bẹnu tó ṣe hmm. ó ti ṣe kalẹ̀ tiwa ni pé káwa kan gbọ́ pé kí ló ní ká ṣe bí ìbáàdà kákan máa ṣe gbogbo yòókù yẹn wàhálà ò ti bá ní ṣe kalẹ̀ ọjọ́ rẹ̀ ni ò tí ì pé kò sí tọ́lọ́wọ́ ti ṣe ń pa wa ẹgbọ́n bí ó tó ti kó lórí gbogbo ohun tí jẹ́ dábàá ó lóun mójútó gbogbo dábàá gbogbo dábàá. wàá máa في الأرض ولا طائر يطير يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون ká lè jókòó wa jẹ́ ká lè gbọ́ràn nítòsí kò sí tó fẹ́ dà arákùnrin kò dẹ̀ sí tó fẹ́ dà arábìnrin ẹ̀yin tẹ́ ẹ gbọ́n kò sí tẹ́ ẹ fẹ́ dà ẹ̀yin tọ́lọ̀ ń pé kẹ́ ẹ gọ̀ tí ara yé rúpẹ́ ẹ gọ̀ ẹ má bànú jẹ́ ìtẹ́ ẹ pẹ́ ẹ fẹ́ dà ọlọ́run ti bá yín dà tọ́ ẹ pé pẹ̀lú bọ́mọ nìyẹn ṣe rí láyé ló ṣe ń pàfọ́ọ̀mù ló dẹ̀ ṣe ń succeed àwọn kan bẹ wọn bá ti ní nǹkan kan láyé tí ìbá sẹpọlọ ti bá wọn ṣe kalẹ̀ níbi táwọn kan ti gbọ́n dé wọn bá ti kó gbogbo ẹ lọ àṣìṣọ ọ̀rọ̀ ní kó máa sọ pé ẹnìkan ló kádàrá rẹ̀ ah. ó ti gọ̀ lẹ́yìn náà ó tún ti kàfàrà lẹ́yìn náà ó tún ti wà àsìrákà ó ti wà mùsíríkà kàmá kúńtà kàfírọ̀ kúńtà mùsíríkọ̀ kúńtà mùsíríkà bó ṣe jẹ́ káfìrí o tún jẹ́ mùsíríkù gbẹ́nìkan ló kádàrá rẹ̀ ìyẹn ni pé ọlọ́run ò mójútó ọ tó nìyẹn àmójútó ọlọ́run lórí rẹ̀ ò tó nìyẹn tí wọ́n fi láyè gba kínní rẹ̀ ah, ṣe ọlọ́run sùn gbà yẹn ni àbí kò sí nlé tí wọ́n fi àgbà tiẹ̀ mọ́ tiwọn ó ti pọ́lọ́run ní ọba ọba dìndìnrìn ó pè ní ọba tí ó ti ṣe tààtì ìfọlọ́run ó ti àtọ́là rẹ̀ pé iṣẹ́ rẹ̀ bọ́ lásìkò kan kò rí ṣe. ó ọlọ́run ni ó pè. ta ni ìbá gbà á kí ni ìbá fi gbà á afẹ́fẹ́ ni ó fi gbà ní àbí àbí magnet níta dá fún ọ nìyẹn ọkàn kẹjú ni ọkàn ń kọjú ni àníyàn rẹ ni ò dáa ló fi rò pé ẹtẹni ẹnìkejì rẹ ti lo tiẹ̀ mọ̀ níbo ló fẹ́ lò mọ̀ kò lè lò mọ̀ kò lè lò mọ̀ kò pọ́síbù ni. ọlọ́run yanjú ọ̀rọ̀ rẹ lọ́tọ̀ ìyanjú ọ̀rọ̀ ẹlòmíín náà lọ́tọ̀ ìkàkẹ́ wọn lọ́wọ́ tọmọ òdì ti ìyá lọ́wọ́ ẹwọ ọmọ tí wọn lóyún ọmọ tí ń bẹ́ nù yẹ ẹ̀ án gbogbo bùkátà rẹ pátá ọlọ́run dẹ̀ bá ń gbọ́ mbẹ̀ ngbọ tán là ń lójú là ń mú tí èyí ẹnu wípé ojúṣe tiwa lè ta kàn ń ṣe yẹn gẹ́gẹ́ bí ààyè kámọ̀ yìí pé ìta wa ń ṣe náà kọ́ o a kàn ń ni o òun ní ń ṣe òun ló ń jẹ́ ọláàánú ọmọ rẹ ntọ́rọ̀ ń fẹ́ fọmọ rẹ ní fi ṣe ọlọ́wọ́ bọ́lọ̀ ń bá dá ọmọ rẹ ní olówó pé owó ọmọ tí tọ́ dé yìí olówó ọmọ ni àsìkò lọ́mọ ló lọ tọ́mọ rí iná fún láìpẹ́ kẹ́ ẹ máa fi dìde rìn lo ìgbésí ayé bí yẹ̀wúdí ẹ̀ kàkó bára yín pẹ̀lú kẹ́ máa fò fún ẹ máa fò àlàsọ́mọ bíbí ńgbà tí olùbá jẹ́ pé ó bá rọrùn fún yín láti bímọ ẹ̀ kàkó bára yín ni ọmọ tí ń bọ̀ ìjẹ́mu ẹ̀ ń bọ̀ wá bá ń bọ̀ ọjọ́ ń bọ̀ ni ìwọ ń bí ládẹ̀ kọ́ gbèsè lọ́wọ́ tọ́lọ́mọ yẹn ò lè ti ìdá náwó tọ́lọ́ ní náwó fún bọ̀ pàtí bẹ́ẹ̀ nù ntọ́ máa ń jẹ inú ipa bàbá àtìyá ọ̀ka ẹ̀ẹ́n kọ̀ọ̀ka ọlọ́nkà ń fàṣẹ sí ètí wọn bá jẹ ọlọ́run kan fàṣẹ sí yẹn yìí pé ẹ sájẹ nǹkan kan ná ìyín tí ó kun tọmọ wọn fi gbádùn tó ń tọrọ nfẹ kọ gbádùn ọlọ́run lọmọ ti fi ń kọ mbẹ. mẹ́yìí ṣe ṣe ọmọ ń kùn ìṣeṣe ọmọ ń kùn ẹ́ yìí mà pé ṣeṣe ọmọ ń bá wáyé àfihàn ọlọ́run náà pé ọlọ́run ní mójútó wa ń tòótọ́ ntòwìn ni pé má fọ̀rọ̀ tinná ma farratna fil kitabi min shay. ìgẹ́gẹ́ ọ̀bọ̀n máa lọ́wọ́ ni ìdórí kodò wa ń dèrè nínú ni tẹ́má dẹ̀ bí tẹ́má bí ọgọ́rùn ọmọ tẹ́má bí ọgọ́rùn ọmọ lápẹ̀júwe náìtì ń bẹ lódórí kodò mẹ́wàá ń bẹ ó ṣe é ṣe ń gbà míì kọjọkọjọ wọn fẹsẹ̀ wáyé ó lè ní gbogbo hundred yẹn ní odòrí kodò wa ń dèrè ní odòrí kodò kò dé ìjọba wa dòrí kodò ní ọwáyé ọmọ mi àmọ́ yàtọ̀ sí méje ló kodò wọ́n dẹ̀ lóṣù mẹ́sàn-án ojú ní oṣù mẹ́jọ yẹn lọ́kọ́ máa ń jù tí ọmọ yín ọba tí yìí lóṣù mẹ́jọ kò tí ì níbẹ̀rù nù kò tí ì níbẹ̀rù kò láǹ sáré kí pé ah, wọ́n ní ìkọrí oṣù mélòó ni oṣù méjì àtààbọ̀ kò tí ì sí wàhálà yín yí lóṣù mẹ́jọ ìmí yí oṣù mẹ́sàn ìmí jẹ́ pé oṣù mẹ́sàn ni ó yí dà. bẹ́ẹ̀ni anakumola. àbí kan lọ́lọ́ ìtẹ́ pé ó kù bí ọ̀sẹ̀ kan tá a bì lótó yí tán. sọ àgbọ̀. ngba ni ojoko ni ẹn eh, ọ̀nàró ni ẹn eh, kìnnì kan ni mo e ní. irin láti ti ẹ gbogbo nítorí ó jẹ́ àdìgbọ́n ọ̀sùnmọ́ tẹ̀bí là. yasara wu ọ̀tán. n kò sọkú jọba ẹjọ tí wọn bí inú bá inú bá yẹ ẹ bá rún ọmọrún lọ ni o ti yí dé lájì. ebi ọba tán yí ọba yí tán. ọmọ tó wá kọrí dẹ̀ wá ń dèrè báwọn tó tí ìyá sì ìyá ìyá sì ń jẹun ìyá ń mu mi ẹ̀jẹ̀ ọ̀pá lórí omi ọ̀pá lórí jọ́ kan kọ́ jọ́ méjì kọ́ ọ̀sẹ̀ kan kọ́ àwọn ń gbóṣù méjì oṣù mẹ́ta ń gbà mí kò sì gbọ́dọ̀ délẹ̀ tán kẹ wá kú lẹ́sẹ̀ òkè kẹ wá nà òkè ìṣẹ́jú márùn eh. pé ńgbà pé ọgógó la ẹ̀mọ́ ọjọ́ ní ìdoríkodò ìgbà tí ò sínú ooru tí ò sínú omi èèyàn má wulẹ̀ bomi sí lọ́dọ̀ ẹ̀ta nà sáfẹ́fẹ́ ẹ̀ pọ̀ mọ́ nìyẹn ta lọ́wọ́ á ṣiṣẹ́ yìí sọmọtà ìwà àfibù nǹkan lé lọ nìyẹn àbí kí ni wàhálà tá a kan tá a kura wá sí i fọ̀rọ̀ ẹ lọ́lọ́ ńlọ́ máa ṣe tó ẹni tó wá kàn ní ó ṣe yóò ṣe. Ah, wàá ń mú ìrú ilé àlè abdullah مخلصين له الدين أنفا ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ntọ́ka wa nìyẹn olùmúyìnbá yín nìkan kanjú pé kẹ́ ẹ wá sìn mí lọ ẹ̀dẹ̀ fi ṣe sí tọ́wọ́ dáa fi sìn mí mọ̀kòlì sí ìnàlà òdì náà èmi nìkan ní ẹ̀sìn ẹ̀ má sìn kan mí ìmọ̀ mi ó tàn ma uridu minhum min rizikin wa ma uridu an yutimuni abi inna allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin koduna oníṣẹ́ fún mi ló ń jẹ ní ẹgbọ́ ẹ̀rí bí ẹnìkan bá amẹ́ríkà ti gòǹgò tó ń jọ títí ń gòǹgò wọ́n ti lọ kó oúnjẹ lọ sánmọ̀ rí fáwọn ará sánmọ̀ ẹ̀ fọlọ́n ló ń jẹ ìdílẹ̀ tó ń wí ni pé bàbá máa rí domingo. mi riziki. mi riziki ìrètí kan lọ́dọ̀ rẹ fún ọmọ tó bí ní tún sọ ìwọ kọ́ ń bọ́ ọmọ yẹn èmi mọ̀ ń bọ̀. ẹ̀dá ọlọ́ọ̀ni náà ó sì jẹ́ rọ́bùlẹ̀ álámì náà fún wa bàbá tí ń bọ́ ọmọ èmi bọ̀ bọ́ ọmọ tí bàbá ọ̀bọ ní gbáyé àbí òsì láyé tí ẹ ń tí bàbá ọ̀bọ ṣé wọn ò bí wọn mí ilẹ̀ tí ìyá rẹ ti kú ah, ah. ṣé wọn lọ́dẹ̀ kú ọlọ́run ẹ̀tọ́jú ẹ̀ onírọ́bùlẹ̀ alamin ntọ́kàn wa ní ká mójútó kí lóde kàn wá alẹ́ ìbáàdà kádẹ́gbọ̀nà ìkìláàsù ṣe ọ̀tàn méjì sí ní nǹkan tá a fi ṣe a fi ìkìláàsù ṣe ìyẹn pé torí ọlọ́run nìkan lẹ́yìn náà a wà á ṣe bí ànábì ṣe ní a ṣe alimutaba'a bi rasulillah lọ́ba tán òpó méjì tó gbẹ́sìn lónà nìyẹn tí kan bá yẹ̀ ń bẹ́yìn ò lẹ́sìn hmm. tó bá ṣe nǹkan tó ọ̀fọ́ tó fi tẹ̀lé ànábì ọ̀lẹ́sìn tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì bọ́tìní ṣe ọ̀lẹ́sìn. lọ́ba tán ó ní kankan bàbá máa lọ ń ṣe ìní kankan ní kankan tó bá lé nǹkan lé nǹkan tí ọba bọ́ sí àkọ́ fún ọ ni. ẹ̀rí pípa mi ta bá ń lé nǹkan tá a dààmú dààmú ìyẹn tá a dààmú sí ò ní bọ́ sí èyí tó jù lọ ní ọba bọ́ sí wẹ́rẹ́. ẹ ó yẹ ká mọ̀ pọ́lọ́ nù àbí ní kẹlẹ́ wá gbọ́n parí kẹlẹ́ mọ́ kẹlẹ́ mọ́ ń tẹ́ wọn summa ila rabbihim. summa ila rabbihim yuhsharun. a sì pé ọ̀dọ̀ ọlọ́run ọba wọn ẹ̀rí ọ̀dọ̀ ọlọ́run ọba wọn ni wọ́n ń padà lọ ẹ wo ìsọ̀rọ̀ ọlọ́run ìsọ̀rọ̀ kan tẹ́nìkan ò lè sọ̀rọ̀ ẹ̀ mọ́ láyé. Ah, Eh, ẹ̀yin tẹ́ kéwu sọ́rífàtì náà ó yẹ kí ẹ mọ̀ yí pé alukurani ni ọ̀gá ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ọ̀hún ló jẹ́ ẹ̀yin ó tún rí ìnàjú ẹlòmíì lọ jẹ́ ní kàn tí làwọn tí ò mọ̀ túmọ̀ ẹ̀ ọ̀hún i'm sorry tó mọ̀ túmọ̀ ẹ̀ àmọ́ tí ò mọ̀ ẹ̀kọ́ tó dì mọ̀ ẹ̀yin tẹ́ kẹ́kọ̀ọ́ Lárúbáwá tẹ́ ti mọ̀ bá a ṣe é ṣe é dè ẹgbẹ́ wo yẹ sọ máa fa rọ́tìnà filikitaabi mi ń ṣe yìí máa fa rọ́tìnà alimutakalim bin nafsi المتكلم المتكلم بنفسه والمتكلم مع غير انصر انصر أوا أوا ما فرطنا أوا ńgbà tí ó wà parí àyà wà ọlọmú gáìbà wà ọlọmú wa ní gíyà ọlọmú dọmẹrù gáìbù wa ìlàrọ bìhín. yẹsàrò Allahu akbar. ó ti sọ̀rọ̀ nọ̀rọ̀ sẹ́yìn kú ti kẹ́ran kó mọ́ wa ọkà ẹranko ọkà dábà ọkà gbá ọkà gbogbo ẹ̀ mọ́ wa tó bá ní ìlẹ́yìn náà tó bá ní ìlẹ́yìn náà yóò sàrò sàpé ntọ́ bá ntá àlèkò bá ti máa fara tinamu nìyẹn ní bọ̀ ti túmọ̀ wa ní jókòó báwọn kò ní jókòó báwọn ntọ́fẹ́ jíkàgbọ́ yé ni pé ọba wọn ọba wọn tó ṣe wọn báwọn tó jẹ́ kí wọ́n máa fàyà wọ́n tó jẹ́ kàn máa fẹsẹ̀ rin un tó jẹ́ kàn máa fò lókè un tó jẹ́ kàn rọrọ un tó jẹ́ kàn ó tòsí un ká lè gbọ́ àwọn àhàwálù gbogbo tó ti kàálẹ̀ ká lè gbọ́ yé pé àhàwálù wa ò papọ̀ bá a ṣe wà lọ́mọnìyàn yìí taaró nù wa tálíkà nù wa onímọ̀ nù wa òmùgọ̀ nù wa ẹnigbọ́n nù wa bó ṣe oyinza wọn ẹranko lọ náà nìyẹn tálíkà ń bẹ nù tiwọn náà ọlọ́rọ̀ mẹ́nu tiwọn náà gbogbo ẹ̀ lámẹ́nu bá díẹ̀ díẹ̀ tí ẹ mọ̀ pé ẹranko eléyìí ọlọ́run dá lọ́lá tẹ́ bá kan ẹranko mi mọ̀ pé á ah, eléyìí ń gbádùn ẹ sì rí mi pé á ah, ìyá lílé wa jẹ láyé tí ó gbẹ hohoho. ọlọ́run àbùdá tiẹ̀ sínú. àbùdá tiẹ̀ sí nìyẹn ibi ó da sí nìyẹn njọ tí mi bá bímọ nú ẹranko ni ọmọ rẹ ṣe déédéé ọ̀gá àwọn ẹranko míì ibi táwọn máa ń dàgbà dé láyé wọn tí wọ́n lè jù bẹ́ẹ̀ lọ òòjọ́ tó bímọ tiẹ̀ ni ó ti tó wọn. wọ́n dẹ̀ jẹ́ ń gbénu gbó náà ni oúnjẹ náà jọ oúnjẹ kan náà jọ ń jẹnu gbó. ìlà rọ́bìhìn ọba wọn o tó ṣe wọ́n bá wọn wọ́n tún ń bọ̀ ọ̀dọ́ rẹ̀ padà o. ó jẹ́ àmọ̀ pé gbogbo dábàá náà àjọ àwọn náà ó rí àríkè àmọ̀ báyìí kó tó lè pé wọ́n parẹ́ padà ìlà rọ́bìhìn yóò sàrò àgbẹ̀rẹ̀ ìdè padà ẹyẹ èèyàn àjànú ẹranko dábà gbogbo ẹ̀ lágbèyìde. Ah, ọlọ́mọdé sọ àwọn afáà lẹ́sàn àwọn alfáà tí wọ́n kọ́ wa bẹ̀rẹ̀ lẹ́sàn àwọn afáà tí wọ́n wá mú kálámù tí wọ́n ṣiṣẹ́ ribiri kalẹ̀ yìí bẹ̀rẹ̀ lẹ́sàn ṣùgbọ́n àwọn afáà tí wọ́n kọ́ wa ni wọ́n gbéṣẹ́ wọn yọ lára tiwa táwọn bá kọ́ wa bí wọ́n bá kọ́ dájú báyìí náà lọ ibi yà kà máa wò bí fọ́tò ni pé wọ́n kọ́ wíní wíní wíní wíní àmọ́ sẹ́tà àwọn bàbá ń ṣe iṣẹ́ ribiribi yẹ àwọn bàbá tí wọ́n wá ṣiṣẹ́ dára wọn ẹnì kọ̀ọ̀kan wa àwọn ni wọ́n á jẹ́ kíṣẹ́ wọn yọ lára tiwa láti mọ̀ pé á ah, wọ́n tún sọ báyìí wọ́n tún sọ báyìí ẹ̀ẹ́ ní ṣókíṣókí yá kan yíyọ sọ ní tàbí láti tí wọ́n kọ àyà kan ní tuntun lọ́jọ́ méjì wọ́n nígbà ọlọ́run sọ pé. tọ́'irin yatiru bi janahihi baba ní adá min babi tawkid ọ̀kan nù tawkid lè kí ló ń gbé tawkid tàbá fẹ́ sọ̀rọ̀ kárakára tàbá sọrọ sọ̀rọ̀ ní sọ àmọ̀dájú ló ń pè tawkid nítorí pé a ti mọ̀ yí pé ẹyẹ kan lè fò láì ọlọ́run ní tọ́lọ́mọ ní tọ́ ìrí yẹ tíìrù àti mọ̀ pé kò ní èméjì ìyẹn náà ló fi ń fò ọba tó ní bí jàǹnà àìhì bí jàǹnà àìhì ẹ̀rí nǹkan ìyẹn ni wípé ọlọ́run fẹ́ jẹ́ agbọ́ nǹkan kan yé ń bẹ̀ wípé agbára òun ọlọ́run tẹ́yẹ fi ń fò ara apá ẹ̀ ló ara apá ló wà wá ṣe gbogbo ẹyẹ tó lápá ló lè fò sánmọ̀ èyí tó lọ́n bá fi kú wa tọ̀yàrá síbẹ̀ ni ó fò adìẹ ní yẹfa bẹ́ẹ̀ bá tiẹ̀ rí adìẹ Yorùbá ẹ rí i pé ó mú sásásásá ó yọ gbéra lẹ̀ àmọ́ yẹ tiẹ̀ ìyẹ́ ọ̀sán ni tó bá wà níbi tó ti ga tó bá fẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ń yẹn ó hẹ́pù ẹ̀ tí òfin ní bọ́lẹ̀ gbé yóò sì yóò sapá ń báyìí yóò rà fi bọ́ọ̀lẹ̀ yóò fẹsẹ̀ lélẹ̀ kọ́mọ́ ga jù ni o kọ́mọ́ ga jù ni but adìẹ wa kọjá kó gbéra ńlẹ̀ fún rẹ̀ kó gbéra kánmá ńlẹ̀ kọ́mọ́ fọlọ́ra yé yóò máa sáré lọ ni o lè máa fi apá ń sáré lọ o ṣùgbọ́n wa gbéra ńlẹ̀ ó sì níyẹ kí ló dé tí ò fífò kúwa kọ́mọ́ fò ni ò sí lára yẹ ẹ sì rí ẹyẹ míì tó tó adìẹ mẹ́ta tó bá gbéra ńlẹ̀ èwo tiẹ̀ ní ẹyin pẹ́pẹ́yẹ ńkọ́ pẹ́pẹ́yẹ pé tó báǹkù yẹ tí bá ń lọ lábẹ́fẹ́ ẹsẹ̀ bí ọ̀yà nǹkan mìíràn lọ ni tí ma yẹ pé wọ́n ń si pẹ́pẹ́yẹ nírú bíi kọ̀ wá sómi nílẹ̀ gbèrègbè bíi omi wa ń bẹ nírú ọmí wọ́n dẹ̀ sara wọn jọ wọ́n dẹ̀ gbéra wọ́n dẹ̀ bára wọn sọ̀rọ̀ ní tọ́lọ̀ ń sọ tá a fi tá a máa ta tunisi náà gbogbo ìjọ ẹyẹ kọ̀ọ̀kan ni wọ́n jọ ní ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wọn ò sì gbọ́ alùpàdé jẹ́ àgbọ̀ yé pé ìjọ ẹyẹ kọ ìjọ ẹranko kọ̀ọ̀kan ò gbọ́ ọ̀rọ̀ tí ìjọ mi ń sọ ẹnu ọjọ́ tiẹ̀ nìkan ni ó ti gbọ́ alùpàdé jẹ́ yé bẹ́ẹ̀ kúwà tọ́lọ̀ ń fi sára yẹ Si ejú ètò fẹ́ kó fò ní ń fò yẹn. Ah. bẹ́ẹ̀ náà ni tábà sọ pé yẹ̀mùsí bìrìjìrẹ́ yìí tabalẹ̀ yẹn yẹ̀mùsí màsá yẹ̀mùsí tabalẹ̀ yẹn rìn ó ti wà nú ẹ̀ gbé ẹsẹ̀ nífi rìn àmọ́ lọ́wọ́ tó wá múrídìlẹ́ yìí wá ká lè mọ̀ gbogbo ẹsẹ̀ kó lè rìn ẹlòmíì ò lè dìde kò lè rinṣẹ́ ẹ sì rí nǹkan tó mú lẹ́sẹ̀ kò ní tán kò ní rọ kò dẹ̀ ṣeé fi rìn agbára kọ́mọ́rin ni ò sí mbẹ̀yẹ tó bá rí bẹ́ẹ̀ gbogbo bí ó fi agbára kọ́mọ́ ṣiṣẹ́ sí lára ẹnì kọ̀ọ̀kan wa tá a fi ń rí i lò ọlọ́run mọ́ gbàgbó mbẹ́. amiina. wọlé agbára ọlọ́run jẹ́ kí gbogbo oríkìríkì ara wa ọlọ́run jọba wa kalẹ̀. àmín bá ní ṣe pé àjọ pò lẹ́ẹ̀kan náà ni mọ́jẹ́ òfin wa lẹ̀ lọ wọ́n láti tóbi ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá ní tiwọn ní ìsìn tí wọ́n ò lò bá ní fàṣẹ sí kán máa rí lò kán fi jọ́sìn fún ọlọ́run wọ́n láti tóbi rẹ̀ la hawla wala quwata illa billah ẹlòmíràn ti jajú rẹ̀ báyìí kò rí nǹkan kan kò dẹ̀ fọ́ <clears throat> kò dẹ̀ fọ́ ó sì ti fọ́ agbára máa rí náà ni ò sí mbẹ́ lè sọ níjó ní pé gbogbo àsìbá àpárátá kúdírà ọlọ́run ní bẹ lára ẹ̀ kọ́dára ọlọ́run ní bẹ lára ẹ̀ fi ṣiṣẹ́ bíbẹ kínní gangan kọ́ kò lè dá ṣiṣẹ́ ẹ̀rí ẹni a bá sọ pé ọ̀n fẹsẹ̀ méjì rìn ntọ́fẹ́ ká gbọ́ yín náà ni pé bíríìjì lẹ́yìn pẹ̀lú ẹsẹ̀ méjì tí mo fàṣẹ sí tí n fi wúlò fún un àbẹ́yẹn yà ń dúró bí àìnáyì èèyàn rìn náà pẹ̀lú ojú ẹ̀ ọlọ́run ló fàṣẹ síbẹ̀ abẹ́yàn ń gbọ́ràn pẹ̀lú etí ẹ̀ ọ̀nà fàṣẹ síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní tàbáwárẹ̀ nìkan tó sọ yí pé ebi pílẹ́ẹ̀nì ebi òun ò níyẹ ebi sì ń fún ìsọmọ. wọ́n ní fa àdàkàtà ẹni ṣe mistake ó ṣe mistake ọlọ́run ní gbogbo nǹkan tó ń dá gbogbo tí ń bẹ láyé òun ló ń dá ẹni òun lè wá fi nǹkan kan lẹ̀ tó wọ̀n yanjú lára ẹ̀ kó sí nǹkan náà. bẹ́ẹ̀ bá wá rí plane ẹ wò dáadáa plane kan ò ní máa fò ń sánmà kọ́ mọ́ jẹ́ pé wọ́n ṣe bí àbùdá ẹ̀yẹ àwọn òṣèṣe bí àbùdá mi kọ́ máa fò ń sánmà. lọ́n ti pé àwa èèyàn àsìkò kan máa bẹ ní sàmánì wa tá níbi tọ́pọ̀ lọ tí àkọọ́lẹ̀ tó sì kọ fún wa <clears throat> tí àbárí tí ó ti máa gbé wa lọ gbé abọ̀ àní lò tán tí ọjọ́ fi pé a sì gbọ́dọ̀ kú láyé láì lò tán bí ayé ṣe ń sọ̀kalẹ̀ ní kíkúrú ẹ̀mí nìjẹ̀kún ṣe ń dé sáyé sí. Si ká lè rí ibi tá a fẹ́ lọ lọ pé ìwọ náà ó dé Amẹ́ríkà ó dé London ó fẹ́ dé Saudi ó fẹ́ dé Russia gbogbo àyè tó ó fẹ́ dé lọ́lọ́run ti tó lẹ̀ tí ó bá sí nǹkan kan tí ó máa gbé ọ lọ gbé ọ padà ọdún mélòó ló tó fẹ́ rìn ìṣẹ̀ débẹ̀ ló tó fẹ́ gun ọkọ̀ débẹ̀ àmọ́ kò lè lọ pápápá kíye tí a kọ fún ọ kó láyé kó o lè ṣe tán kó mọ bọ̀ lọ́dọ̀ wa. o sì fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣe bùkátà láwọn ibi tó pọ̀ láyé o sì bá wọn sọ̀rọ̀ ńbẹ ni a kọ́ pé ara rẹ ni ó dé bẹ̀ ẹ̀ẹ́n níjọ́ wọn àná olówó nìkan ní sì ń lo fóònù ọlọ́lá nìkan ní ń lo fóònù ìjọba nìkan ní ń lo fóònù èèyàn kọ̀ọ̀kan ní ń lo fóònù nígbà tí àwọn tí ń bẹ láyé ń jọ náà kádàrá wọn ò sọ pé wọn ò fi afẹ́fẹ́ sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ afẹ́nikọ̀ọ̀kan kọ̀ọ̀kan ńgbọ́ pọ̀ ọlọ́nkode tálíkà ní ọmọ akẹ́kọ̀ọ́ ní kálukú ní gbaran gbaran gbaran gbaran sọmọ pé ẹlòmíín da ẹnu àárọ̀ ìnísẹ̀ ẹlòmíín ti lọ àyè máa yí ọ̀nà tẹ́lẹ̀ pé tí a bá ní kọ́ máa gun bàálù gan tó yá tó tún yára lọ kò lè lọ tán lóṣù kan ó dẹ̀ ti ló ti dé ó ti ṣe bùkátà ń bẹ̀ ẹ̀ẹ́ wọ́n ní plane náà ti ń fò pẹ̀lú yẹni pẹ̀lú apálo náà fi ń fò apá tí ẹ pé oní ńlá níbi níbi taharu jahi níbi kọ́ máa gbé òkìtì tí ọba lápá ìwà máa róòlù ni apá tó níyẹn ní ń dàdẹ́ tẹ̀lé pẹ̀lú magnet tọ́lọ́ ń pè kí wọ́n ti kan ti kan ti ṣiṣẹ́ tọ̀ ti ń bẹ lára plane ti fi ń gbéra ẹ̀ ń bá ti go plane rè àpájùlọ àwọn international plane yẹn ẹ̀ rí i pé àṣẹ ọlọ́run ní balẹ̀ òfin fọ̀ kémi tó gùn èrò mi ni pé ngbẹ pé máa ń sáré kó tó gbéra èmi ni pé yóò sáré tí ń sá fúrúrú yẹn ré ni wọn pọ̀ látẹ́gbọ́n wa gbé ńlẹ̀ kan mọ́ èrò tèmi nìyẹn tá a fi gùn anigbata wa gùn mo wa sọ pé mo ti mo ti ké àwọn kankan nù tíà mo e náà mo ti sọ wà nù nígbà tí ó gbéra máa rí i pé ní lọ ní ń lọ lórí ilẹ̀ ń sáré lọ àmọ́ fẹ́ gbéra ọ wa slow down dúró dúró sí i yẹn gbéra ni ó gbéra ńlẹ̀ ni. ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wàá lọ díẹ̀díẹ̀ bó ti tó yẹn bá a sì pọ̀ tó nú ẹ̀ yẹn tó bá jókòó ní àárín plane tẹ́pá àárín ló gbé jókòó tó bá nàró tó wájú ẹ lọ báyìí èrò lọ ẹ̀yìn ẹ lọ báyìí èrò lọ bóyá pé jókòó níwájú tó wọ ẹ̀yìn lọ báyìí nísì gbogbo àwọn ẹ̀dá sì ń bẹ láfẹ́fẹ́ tẹ́rùtẹ́rù ẹni tí ó tún su yóò su ẹni tí ó tọ̀ yóò tọ̀ wọn bá yẹ wọ́n tún máa rúnjẹ jáde wọ́n tún máa rúnjẹ wọ́n tún máa fún yín lóúnjẹ lọ lóúnjẹ lọ. inna lillahi wa inna rajo wàláyà àlìjẹ́nà wa ara wa aya wa ọmọ wa wọn mọ bí a wà mọ àwa ti wà ní afẹ́fẹ́ ẹ máa lọ ra yìí ìjà ń sẹ́lẹ̀ ọ̀kàn yín mọ́ ibi tẹ́ ń ló tó kù kẹ balayọ ló kù ọba tó wá fọmọ èèyàn lọpọlọ sí yìí ha kí ni a tún máa lọmọba yìí lọ́wọ́ ju pé a ju nǹkan lẹ fún lọ. yẹ́rì wọ́n ní afẹ́ ìyẹ́ yìí náà ni òjò ọmọ dànù ẹ̀ ń bá ṣe kátìrì nínú àwa tá a jẹ́ ọ̀dọ́ tá a ṣe kátìrì tí apá kátì ọba balance òkìtì yọmọ ta àbí balance kí kẹ́ mọ́ gbọ̀n jù kan lọ. ẹ wá wọ bá àlejò ọlá tó jẹ́ pé òun lọ sẹyẹ lẹ́yẹ káráyé tó wá gbé ní tí ọmọ àforófù kalẹ̀ kánà tó máa wò yí pé ẹyẹ rè tí wọ́n fi ń ṣe ń gbọ́dọ̀ sì fẹ́ kí nǹkan máa fò òun náà ló fi mọ̀ ẹ̀sìn wọn lọ́kàn ẹ máa tó mọ́ra wọn ẹ máa tó mọ́ra wọn ebi ń jọ tí ò ṣe jìnnì kankan ebi ni ẹ ti ń lo bàálù anabi Sulaiman alayhi salam ẹ jìn wo tiẹ̀ ebi yọ tẹ ìtẹ́lẹ̀ ni yóò tẹ ìtẹ́lẹ̀ lọ bí i sí ogun pa àbẹ́yìn sábà ni kìí ṣe ìtẹ́ pé ẹnu ara wọn ìtẹ́ yẹn wọn wọn wọn tẹ́tọ́ bá dé àwọn èèyàn àti jìnnà ní máa rọlù ẹ kìí pé kí wọn kékeré nígbà tí pé wọn ṣe kédekèlé àwọn pé kánà ni ọ jẹ wọn rọlù ẹ yìí máa ga tẹ́ pé yọ ga gànàkù tí wọn máa fi kíní rọlù ẹ lọ ni tábẹ́ tẹ́lẹ̀ wọ́n tẹ́ bí ìsókùn pani àwọn yẹn máa bọ́ bẹ̀ wọ́n máa bọ́ bẹ̀ wọ́n máa bọ́ bẹ̀ gbogbo tí wọ́n kó lọ wọ́n máa rúdá bẹ̀ wọ́n máa rúdá bẹ̀ gbogbo tí wọ́n kó lọ rìn àjò lákòtí ni o ní kiri kan ni o wọ́n máa sórí ẹ̀ wọ́n máa sórí òun náà ló sì ní kí ẹ lọ́wọ́ oníkan dá fún yọkà bẹ́ẹ̀ ni pé sẹ́ẹ̀tì pé kò sẹ́ni bá lọ mọ́ kò sínú pé ẹ má gùn nǹkan kan rárá ọkà bísímìlà adẹ́gbẹ́rẹ́ náà ni. ولسليمان الريح قدوها شأر ورواحها شأر وأسلنا له عين القطر أبي ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منه أن أمرنا نذكه من عذاب السعير يعملون له ما يشاء من محارب وتماثيل وجفان كالجواب وقدور راسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور ẹ̀sọ́pẹ́ lọ́n tóbi jama kí <clears throat> ẹnìkan náà tí bá ń ṣe fúnkéfúnké wípé ẹ̀sìn ni ẹ̀sìn àwọn fine kó mú wẹ́ ẹ̀sìn wá kọ́ wa máa sọ ìdá kan ẹgbẹ̀rún tí irú tí mẹ́nu Kùránì kó máa sọ nùwé tiwọn náà kọ́ máa sàṣì ayé báyìí lẹ́yìn pé Pọ́ọ̀lù kọrin Pọ́ọ̀lù dúró Pọ́ọ̀lù ó sì ní ọmọ náà ìyá rẹ̀ lọ́jọ́ ó ní ọmọ náà ó bẹ́ sọ kí la fẹ́ lo gbèrúgbò kárakára ó sì yẹn. bá a mọ́jọ yẹ. bá a mọ́jọ yẹ wọn Pọ́ọ̀lù sì wí pé ẹ ẹ wo jẹgbọ́njẹgbọ́n ọ̀rọ̀ tí àwọn náà ò lè sọ pé kọ́ bẹ́ẹ̀ kọ́ àwọn olè sọ pé ẹnìkan ọ̀jẹ́ ẹnìkan kan ọ̀jẹ́ Sólómánù rí wọn ò lè sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan wa mú tan Sólómánù wà nù ìwé tiwọn bí ṣe ṣayé bó ṣe láyé kọ́ yanjú ẹ̀ báyìí ọlọ́run sọ nínú Kùránì yìí pé ànábì Suleiman mo fún ní bàálù tí í ṣe afẹ́fẹ́ tó yẹ pé tó bá fi ìrọ̀lẹ́ tó bá fi ìrọ̀lẹ́ ẹ̀sìn tó bá lè sáré àsáfẹ́ ẹ̀kú àwọn ẹnu tó fìrọ̀ lẹ́rìn yẹn wọ́n ó fi oṣù kan sáré. wọ́rọ́ wa àhùhá ṣaharu. tó bá dẹ̀ fi àárọ̀ rìn oṣù kan wọ́n é e sá. yọkà pò lẹ́nì akọjá alẹ́ yọkọjá agi ńlọni dẹ̀ dẹ̀ tiẹ̀ wá tó ń ṣe irú bàálù eléyìí tí ibi ọba jìnnà tí bàálù ń rìn pẹ̀lú pé yóò pẹ́ o tó dé ọba jìnnà tó bá dẹ̀ gbébi tí ń lọ yóò tètè débẹ̀ tí o tó níbẹ̀ yẹn ní tó ń sọ bó fàmì kan rárá ẹsẹ̀kẹsẹ̀ ni tí o bá fẹ́ lọ bì kan anabi Sulaiman alayhi salam ibi tí wàá ń lọ yẹn kọ̀ wá fẹ́ lò kọjá ìṣẹ́jú márùn-ún aago tí ibi àgùntàn fẹ́ débẹ̀ ló dìtámì ibi tí ń lọ kó dìtámì lápèjúwe nísìnyí ọfẹ dẹrù mẹdúgùrí kọfẹ kọkọ já àṣẹjú márùn tó a ti bọ ọbẹ tó gbéra ńlẹ̀ dédé àsìkò náà wọn dọhùn kì í gbọ́ bá yàn gbà pé ibẹ̀ wàá dínà jù rárá rárá ọba tó ti wá sí tí wọn ò tó rin kankan pọ̀ ńjọ́ náà tí wọn ò torí kankan pọ̀ àti àmà pé bẹ́ẹ̀ bá torí pọ̀ lẹ́nìí irin tẹ́ ẹ tó pọ̀ kọ́ màsíyàtọ̀ ọlọ́ọ̀ni ń bẹ lára ẹ̀. لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. ẹ tún gbọ́ tí bá ń bẹ ní ilẹ̀ àti sánmà ọba míì tí tó ń ṣe nǹkan kan míì lẹ́yìn rẹ̀ dẹ́gbẹ́ tí òun fẹ́ ṣe nǹkan bá kejì fẹ́ ṣe ó dẹ̀ ṣe ọlọ́run ní sánmà àtìlẹ̀ bá ti wó dànù bá ti wó dànù bí nǹkan tó yẹ ó burú tó jàn mọ́ tó burú tó ọba ìfẹ́ bẹ́ẹ̀ ni tí ò bá fẹ́ kò ní ṣẹlẹ̀ ikima tó ti jẹ́ ọ̀ṣẹlẹ̀ ń bẹ lábẹ́ pé kí ni kan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run kọ̀ wá ní màsí àbí jẹ́ pé pẹ̀lú màsí ààrẹ pẹ̀lú pọ́fẹ́ bẹ́ẹ̀ kò sí kan náà gbogbo eléyìí wọ́n ń sọ fún wa ká lè ṣe sùúrù ká lè gbà fọ́lọ́ ntán ká lè lẹ́sàn bó kúkú ṣe sùúrù kò kú dáhùn kankan ọkàn jìyà mọ́yà náà ni ẹ̀yin pé báyà nígbà tí ẹ̀yin ti bá pé wọ́n ní ṣe sùúrù bó ṣe sùúrù ah, rárá má ṣe sùúrù àwọn tí ò ṣe sùúrù tí wọ́n kánjú owó ẹ̀rí wọn ti lówó báyìí gbogbo ẹni ọkànjú owó tó fi nǹkan mi ìwò tó wá rówó ẹ pé ó kú dẹ̀dẹ̀rìn ó kú òmùgọ̀ bí ọ̀kánjú bí ó ṣe rówó nìyẹn torí àwọn tá a kọ́ máa wọn àròwó ti wọn. ìdàkúdà wọn yá da níjọ tẹni tí ọlọ́wọ̀n bá kádàrú ibú pé olè ni ó fi olè ni ó máa fi ṣe ẹ̀ẹ́kẹ́ tó bá lọ́nà wọn mú abẹ́yìí máa gbọ́ pé ẹ̀ẹ́kẹ́ tó ń ṣẹṣẹ lọ́nà rèé o ẹ̀yìn ọlọ́wọ̀n kọ́ mọ́hún ọwọ́ akanjú pé ẹ̀yin rówó kílẹ̀ ń ṣe olè ní ọjọ́ náà bá yẹn lọ wọn sì kọ́ mọ́hún wọn àwọn mẹ́lòmíì lọ mọ́ wọn lẹ́ẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn ọmọ lọ ní làwọn orí kankan lọ́rọ́ dàrú ẹ má mú lọ́mọ olóṣì ni iṣẹ́ ẹbú ni wọ́n fẹ́ ṣe wọ́n tún já jùlẹ̀ ọ fẹ́ ṣiṣẹ́ ẹbú wọn láwọn ọba ọ̀ṣẹ́ má tẹ̀lé àwọn ọmọ. jòkó ẹ jẹ́ àfà jòkó jẹ́ ẹlẹ́yà jòkó jẹ́ bàbá ìyá ẹ jòkó jẹ́ kẹ́lẹ́ gbẹ̀sán tẹ́bá jòkó jẹ́ ẹ̀tún àgbẹ̀sán pé ẹ ṣe sùúrù ọpẹ́ tí ẹ ṣe sùúrù yẹn pé ah ọlọ́run ní ìjókòó jẹ́ bọ́ọ̀ jókòó jẹ́ ò lè rí ṣùgbọ́n pọ̀wá jókòó jẹ́ pítorí ọlọ́run ìdààmú ara mi ọwà lẹ́sàn lọ́ba tán ibà náà ti ń dààmú lẹ́gbẹ̀ẹ́ rẹ àbí gangan ìwọ gan lára iye ọmọ iye ìdààmú tó ti dààmú tó fìtínà ara rẹ èyí tá a fún ọ sáà fún ọ ẹlòmíì lọ ní àjò ó fẹ́ kú ní àjò n tá a fún kò mú bọ̀ n bò padà délé la ta fún torí pé àkọ́parí ìrìnàjò ni ó ti rí tábà lọ o jàngínní yóò dò náà ṣé wọ́n lórí ìwọ ìwọ lọ ìwọ lọ ṣe ìrìn àjò bá ń fi ibi tó wà ń kọjá orí ọlọ́run ló pọ̀ orí mẹ́ẹ̀ níta àwọn yìí pé tó o lè tra yìí ọlọ́run ọlọ́run máa ṣàdúrà ọlọ́run bàbá gàsí ibi àwà kì í járí báyìí o ọwọ́ ọlọ́run ni o ẹ̀rọ ọlọ́run kan fẹ́ lọ ọfẹ́ gba físà lọ́ba wa bá mi pé òun fẹ́ lọ ìrìn àjò òun fẹ́ gba físà gbaná mo ń lo bíi ní ìdára mo ní arákùnrin ọmọ kékeré jẹ̀dí ọ̀dọ́ ni arákùnrin mo ní níbi tó wáyì dandan ò sí ń bẹ̀ a ní dandan pé kankan ń bẹ tó gbọ́dọ̀ sí dandan gbọ́dọ̀ bá fẹ́ ni àbọ̀ bẹ̀ lọ́hùn àmọ́ kwẹ́sì mo fẹ́ bí ọ́ ni ṣé ìrìn àjò tó fẹ́ lọ yìí dandan ló gbà pé ló bí dáa fọ́ ni àbíkọ́ lọ́ta ti yọ dáa fọ́ ah ó ní bàbá ó ní gbọ́dọ̀ bá jọ dáa ni o kò sí pé dandan eh, London o ah, wájà bẹ̀ lọ́nu yìí London tọ́lọ́ bá ti pé London ni fisa wa bọ̀ sí tọ́jà lọ sí ẹ́mbásí tí ìwà ti fọ́n fisa má bànú jẹ́ o kò fi ibẹ̀ yẹn nìyẹn má bọ̀ lé jẹ́jẹ́ ṣùgbọ́n á bẹ lọ́n bí tọ́ bá wà o làbá bẹ lọ́n lọ́jọ́ bá pé ó dẹ̀ lọ sí Èkó wọ́n láwọn ò fún lọ́ba ni wò fún kò sí rẹpẹtẹ ń bẹ wò fún náà ni wá má nàwó dànù ma wàlúwo tọ́ nasórí eléyìí má nà mí ma nítorí jáse ní ìsìn ni pé jáse fọlọ́n kó jẹ́ tiẹ̀ ọ̀dà ọlọ́run rẹ di ọ wà sọ́wọ́ yìí lọ́tọ̀ o wọ́n gbé olè fìtì di o èmi kí mo ní wọ́n fún ọ ẹ̀hẹ́n ó ní òsì tó burú bẹ́ẹ̀ àbámbá bẹ́ẹ̀ lọ́nà lónìí o ti kọ́lé ọkọ̀ kìíní ọkọ̀ kejì. lónìí ọkọ̀ tí ń gùn lọ́wọ́lọ́wọ́ ní tó pé amẹ́ríkà ló ti dé àpẹ́ àfọ náà ó ti lọ sáájì ó ti ẹyìn wá sokoto lọ́tẹ̀ mọ́lẹ̀ wá. Ah, ó mu bẹ̀ẹ́dẹ́ ni. ẹ hmm. ó ti adáàlù súnà ó ti dọ́kọ ìyàwó ó ti lọ mọ́kà ó lọ mọ́kà ó ti ń yèrè nísìnyí ọwọ́ ń pa ń lọ ìwà ń lọ lóyìnbó káàkiri nísìn wá wù yọ lọ bí wá wù yọ lọ bí nísìn fọ̀rọ̀ lọ́la ńlọ ọmọ abẹ lọ́hùn ibìkan ibìkan yorùbá ní òkè kan náà káàgbà àbó ni a ṣe máa ń gbọ̀bà. káàgbà rọrùn. bọ́lá bá ní ọ̀nà abẹ mi ọlọ́run ti kọ́ ọmọ abẹ lọ́hùn òun fọ ní fisa aláàjì kan bẹ́ẹ̀ bá rántí bàbá aláàjì kan ti ń gbé ní ẹ kò kákó la lọ́dún kan ja ẹ animasa mọ̀ ẹ̀ lè gbàgbé kọ́ ẹ̀. kìlọ́mọ̀. adé animasa ń. lẹ́bàá ní kábò ń bẹ lọ́hùn òun fẹ́ lọ London ẹ̀ visa làbá sì bẹ lọ́hùn. gba náà wọ́n máa lọ sùn sẹ́kọ̀ wọ́n máa lọ sùn de torí wọ́n tó wọ́n máa tó lọ́dún gbà náà ni ọlọ́ba lọ sùn lẹ́kọ̀ọ́ ní ìbá lọ sùn airport gangan ọba sùn bìkan lẹ́kọ̀ọ́ àti àwọn máa lọ sùn ní airport ni òun á gbọ́ sí pé èèyàn ti bá sùn lẹ́kọ̀ọ́ yóò ti débẹ̀ làlájì bá lọ sùn ní ibòmíì ńgbà tí ó dé nọ́mbà rẹ̀ ó lé five hundred njọ́jọ́ fún wọn ò sì ní fún yàn ju ogún lọ wọn á fún yàn tẹ̀yán lójúmọ́ ogún wọ́n sì fún déètì tẹlifóònù nìyẹn tí wàá yẹ fúnjọ́ náà ètò ọmọdé òtí mi ni àwa gba nọ́mbà five hundred Lani wọ́n ti ní kó òun ọ lọ òun ó tò bàbá tò ṣẹ̀pọ̀ yẹ kó bá ń bọ̀ lé mi lọ́ba tó wọ́n ti pẹ́ o wọn ò dáhùn wọn ti bẹ̀rẹ̀ ìmọ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ báyìí ẹni tí ẹni tí mi wájú tiẹ̀ obìnrin ọ̀pọ̀ ọmọlẹ́yìn lọ́mọ ẹ̀yìn ẹ̀ bá ń ké lọ́mọ ẹ̀yìn ẹ̀ bá ń ké lọ́ba kpò láriwo kò sì fẹ́ kò sì fẹ́ sọ̀ bó èyìnbó bá ń gbọ́ igbe ọmọ ọba bóde fòkì èyìnbó kan bá bóde fòkì náà ti ṣètò ní bá ń bọ́ kà kà kà ló bá débi tí ọmọ ti ń sọkún pé kí lọ́mọ tó ń sọkún yìí pé òun ti fún lọ́mú kàǹkì náà ni òun sì wà lórí láyìn wà ní kúrò láyìn ọba mú obìnrin ọ̀hún ọba má làjì mẹ́yìn kẹlẹ́yìn àlàjì ọba kan mẹ́yẹ̀ta ọba kan lọ́wájú. wọ́n déwájú wọ́n fóbìnrin yẹ wọ́n fà làjì wọ́n fọ́ tèè twenty five hundred. èkó ní ti ń pariwo ráyè fóònù láńfóònù ní pé bàbá wọn ti fún mi ooo. ńgbà wa lé tó sọ̀dí fún wa pé nítorí ọmọ akígbe ni pé ọ̀nà ìmọ̀lẹ́ rìn ọlọ́run ti kọ́ ni pé wọ́n ó fún jọ yẹn ni níta bá ti kọ́ mọ́ ẹ kò ní tà sí ẹ wọn ò kọ́ mọ́ ẹ ní kan bọ́lẹ̀ wọn ò ara ẹ má bá ti wọn ló ní í ọmọ ní lójú gbà tó ń fẹ́ jáde pàdé pé bọ́lọ̀ máa fẹ́ fún ọ ní ọ̀tá kan wá dúró pé kò ní ṣeé ṣe ọlọ́run sì ṣeé ṣe pé ọ̀tá ni wọ́n lè lọ gbé lọ fún lọ́ fi lè lọ sọ́ọ̀mọ́ yóò sáré wá jẹ́sẹ̀ nítorí pé ọlọ́run ti de ti tiẹ̀ náà mara sẹ́hùn pé kórìsẹ̀ ń jẹ́ ní tiẹ̀ náà fi lè bọ́ sí i. àfihàn àwọn àfọ́nì ní wàhálà ní wàhálà fi pọ̀ tó bá yẹ èèyàn bá wọn. ọ̀rọ̀ mi ọlọ́ni ilà ọmọ àmúhà musa ọlọ́ni gbogbo àwọn ń ta kàálẹ̀ yìí umamu ni wọ́n ìjọ ìjọ ni àwọn náà àfàwà tí wọ́n kọtara yìí tí wọ́n kọ tafsiri yìí baba Uthaymin rahimahullah nínú àwọn sọ̀rọ̀ àǹtán wọ́n ní áàdì ilẹ̀ humam subhanallah ẹ̀yìn kan wọ́n ní subhanallah wọ́n kọ́ sínú ọ̀rọ̀ bá ah tí tóbi rẹ̀ ọlọ́run o ah ah àfi má rí nǹkan tá a fi owó náà mutanawiha mutanawiha ìrànràn ni wọ́n mutafarikọ ìpínpín ni wọ́n mọ̀tẹ́lifà wọn àpapọ̀ fili ahajà ní àbùdá wọn àpapọ̀ ẹ̀rí àbùdá àbùdá umatu kan nínú àwọn ẹranko àbùdá wọn ó sì jọra wọn lọ tí wọn ó jọra wọn lọ kánrin ẹ mọ̀ pé ah kìnìún rè bẹ́ẹ̀ bá rí ọ̀yà tẹ́ bá rí lamẹ́ríkà ìran ọ̀yà ti nàìjíríà náà lẹ́bà ah, ah. ọ̀yà ń bẹ nílẹ̀ wa ń bí ọ̀ ń bẹ lólédè bòmí wá ìtọ́ papọ̀ lábùdá bẹ́ẹ̀ náà ni ó rí ẹ̀rí fili ajam ní ara wali aliwan àti kọ́lọ̀ àti kọ́lọ̀ walikuwa àti ní agbára ọ̀fẹ́ kò lè kan náà ni wọ́n tún wá wà mọ̀tẹ́lifà fi lọ́gá ti wà alẹ́fóni èdè wọn náà tún wá papọ̀ ahán ò tún papọ̀ wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ bàbá ní alitari fúli bakọ́ra máa takulu bí yàrá ẹ̀rọ ǹjẹ́ màálù máa ń tólóńgbò ń sọ láà kọ́mọ́ màálù gbédè màálù olóńgbò gbédè lóńgbò wọ́n sì jọ lọ́rọ̀ tí wọ́n jọ ń bára ara wọn sọ ẹ̀rí bí olóńgbò bá fẹ́ gùn ẹnba ẹnba ẹnba ni olóńgbò ládùúgbò olóńgbò abo ní pakọ olóńgbò abo ní máa pe akọ ọwọ́ á ní ohun tí fi pe akọ lálẹ́ ẹnba lè stọ́dì wọn tó yẹ pé ọba ń gbé níbi olóńgbò wà tí bá ń pakọ yóò dùn ó ni tẹ́bẹ̀rí terminus minutes akọ dé nsè akọ bá a máa gbé ní Ṣàngó ẹ eh, akọlóńgbò ibà máa gbé Ṣàngó kábò wà ń bí tìbákilẹ̀ ń dùndùn akọ láti Ṣàngó yóò máa bọ̀ ni yẹ́dẹ̀ wá gùn abonlóńgbò kì í wá akọ lọ akọ ni máa jáde lé wàbò lọ ọ̀tọ̀ sí ní òun tí fi ń pe ọmọ rẹ̀ tó bá fẹ́ bá a sọ̀rọ̀ báfẹ́ tó bá jáde tó bá dé yóò pè wọ́n tó bá ti jẹ́ pé wọ́n ti rìn káàkiri bá ti ń dún ní ìsìn wọn mọ̀ pé ń pa wọn nìyẹn ọ̀tọ̀ ní ohun tí adìẹ fi ń sọ fọ́mọ rẹ̀ pé àsádé yóò ké bákan ní ìsìn àmọ́ sáré kó lọ́wọ́ kó sábẹ́ pàǹtí ní ìsìn wọn ni wọn dóde pé kí ni ń bọ̀ wọ́n ti wájú dúmọ̀ kan wọ́n sá ní ìsìn wọn lọ́mọ kó lẹ̀ ó sọ pé àsádé àsádé àsádé wọ́n ti bọ́. tọ́lẹ̀ fẹ́ fún wọn lóúnjẹ ó ní bí ó ṣe dún wọ́n lè mọ sáré bọ̀ wá bá tàtàbà lọ tán ó ní bí ó ṣe pínkẹ́ wọ́n sì gbọ́dẹ̀ ara wọn sọba tíṣẹ́ rẹ̀ wá wẹ́ tó báyìí tíṣẹ́ wẹ́ tó báyìí sọba yìí ní ètò wá fi gbogbo nǹkan lẹ̀ fún ẹ́ nígbà tí ń tọ́jú àwọn dábàá àwa gànàkà gànàkù yìí ni wà ní tọ́jú wa. wọ́n ní ntàfẹ́ ká gbọ́ yé ń bí òní pé ká mọ̀ pé Allahu wahid tó ṣe gbogbo sí ara ara yìí tó ṣe sí ara gbogbo nǹkan lọ. wọ́n ní ká wo bọ́lọ̀ ń ṣe jẹ́ kí àwọn kòkòrò táǹpẹ̀ ní àwúrẹ́bẹ bàbá ní bọ́lọ̀ ń ṣe jẹ́ kí wọ́n gbọ́n tó ká wo bọ́lọ̀ ń ṣe jẹ́ pé àtàhùlọ́hù zakahan ajiban ó sì fún àwúrẹ̀gbẹ̀ ní ọgbọ́n tó fòlàáka ẹ̀rù mínàlẹ̀ àyàwó náà dábàtà lọ́nda ẹ dákun ẹ̀yin yẹn tẹ́ ń wájú mi gba pẹ́yìn ni mò ń rí ẹ̀yin náà ní máa bi léèrè ta tó mọ kòkòrò tẹ́ ń pè ní àwúrẹ̀gbẹ̀ tó mọ̀ ha owó ìkiri fa awúrèbe kòkòrò tí ń jẹ́ awúrèbe subhanallah ah ọlọ́run ìjà máa sọ̀rọ̀ dálẹ́ o èèyàn mẹ́ta wàá ìdò ìsìlẹ̀ sàlàsà ìntàhà èèyàn mẹ́ta ẹ ti ka mọ́ náà lè sìkẹ́ta méjì ń bí mìkálọ́hún yẹn làyé jáde rọ́ọ̀bì ẹ jáde rọ́ọ̀bì lókè igi ńkọ́ ẹ̀yin náà máa wúrẹ́ bẹ́ẹ̀ ẹni méjì ọ̀dà ẹ̀ka wọlé ọlọ́run jẹ́ kí n rí ọ̀nà pé kí ọba ń wá wá ń mú bọ̀ lọ́la tó ẹran kòkòrò tó kọ́mọ̀ ní bẹ́ẹ̀ sílẹ̀ ẹ̀ma ni òye wa ó kọ́mọ̀ dáadáa tá n lè bá yẹn rí mú bọ̀ lọ́la ẹ máa ń gbé lẹ́yìn ìlú ẹ súnmọ́ kẹrin rí mú bọ̀ àwúrẹ̀bẹ̀ ó kọ́mọ̀ tí ẹ bá lè rí mọ́bọ̀ ẹ̀dá pé mọ̀bọ̀ ká fi hàn àwọn èèyàn yìí nítorí pé nítorí pé odidi súrà odidi súrà lọ́n fi kọ́ àwúrẹ́gbẹ́ sọ ló kọ́ nu Quran Karim àwa mùsùlùmí tá a bá ní tá a fi gbọ́n ó yẹ ká lò àwúrẹ́gbẹ́ tó kọ́yàn lọ́gbọ́n ó tó fi kọ́yàn ní tawhid ẹ̀ àwúrẹ́gbẹ́. Eh, bàbá ní ká wo bọ́lọ̀ ń ṣe kọ́ wọn lọ́gbọ́n kòkòrò wẹ́rẹ́ báyìí ni wọ́n wọ́n wá máa ń pọ̀ rìn wọ́n máa ń pọ̀ ìdárìn wọ́n máa ń pọ̀ rìn tí ó bá di àsìkò tí nǹkan oko bá jáde àsìkò àgbàdo àsìkò tí wọ́n bá ń kórè èrè èrè àsìkò tí wọ́n bá ń wasu ọlọ́run dẹ̀ fún àwúrẹ̀ bẹ lọ́gbọ́n wípé kọlọ kó oúnjẹ níbi tí ọmọ ẹ̀dẹ́yìn ti ń kó tiwọn ètò bá gbọ̀n lẹ̀ ń bẹ̀ wọ́n kàn lọ rèé lóòdù ẹ̀ sínú ilé tiwọn nítorí pé wọn kì í jáde nígbà òjò tójò bá ti ń rọ̀ ọlọ́run fún ọlọ́wọ́ níbi pé tí wọ́n bá jáde òjò gbé àwọn lọ wọ́n wà lọ gbẹ́yìn o tí ó jì gan yóò dẹ̀ kọ́ náà ìwò yẹn ò ní jẹ́ pé omi lè wọ ọbẹ̀ kọ́ wa kàn mọ́lé wọ́n gbẹ àwúrò yẹn gbẹ ìwò lọ́nu lé báyìí yọ lọlẹ̀ yóò jìn bíi ten feet sílẹ̀ yóò dẹ̀ tó kọ́ náà yẹn padà yóò tó gbé máa gbẹ padà tó ké padà tábà wá gbẹ ten feet lọ́lẹ̀ tó bá di five feet padà tí ń gbé padà bọ̀ òkè yóò ànàgbọ̀rọ̀ yóò ẹ̀sẹ̀ àlọ́ rẹ̀ ṣe lé síbẹ̀. ọgbẹ́ ò lọlẹ̀ gbọ́rọ̀ báyìí ọ̀dà padà ọgbẹ́ báyìí ọ̀dà padà sókè báyìí ibi tó gbé bẹ̀rẹ̀ bí bẹ̀rẹ̀ rèé ọgbẹ́ délẹ̀ ń bí ń ń bí ọyà báyìí ọwọ́ padà sókè ọwọ́ adé àárín méjì gbọ́rọ̀ pé tó mi bá tẹ̀ wọ inú ibi ilẹ̀ ń lomi sí kò ní lè gòkè padà gòkè padà kò ní lè tó ń lọ níbù lè ṣe ilé tí ó kọmọ ẹ̀ sí tí ó kúgbe ara ẹ̀ sí ibẹ̀ ni ó wà lọ́ọ́ rí lódù oúnjẹ sí tójó ó fi wá lọ wọ́n máa jẹun yẹn títí ẹni nìyẹn ẹlẹ́kejì ni pé ọlọ́run tó wá fún wa lọ́gbọ́n tí wọ́n èè ṣe oúnjẹ yẹn tí òfin ní bàjẹ́ tí ẹ máa lọ kó nǹkan eléso bí erè bí àgbàdo tẹ́pẹ́ odidi odidi ẹ̀ ní ẹ gbé lọ bí ẹ̀pà ọ̀gángan bí ìdodo irúgbìn yẹn tí máa ń ta kókó òun wọ́n á lọ jẹ gbogbo bẹ̀ wọ́n lọ dábẹ̀ jẹ kíkiní yẹn má bàa lè hù tẹ́pẹ́ lè lé ọjẹ́ bẹ̀ yẹn kò ní lè hù mọ́ tán bá jẹ yóò bá jẹ yóò bàjẹ́ wọ́n lè jẹ mọ́ wọ́n tún wá lọ rè jẹ o gángan tí ó ti wọ́n lọ jẹ wọ́n àkólé lọ́kọ̀ọ̀kan wọ́n jẹ tẹ́májẹ tẹ́ máa tún sọ̀rọ̀ padà kọ́ńbà lè hù ẹ̀kẹta ọ̀rọ̀ tí bá ti wá pẹ́ nù lé yẹn tó ti pẹ́ ń bẹ̀ tóun bá dédé wá dédé yọjọ́ kan wọ́n lè sọ fúnra wọn pé ẹja kóúnjẹ síta o wọ́n á lọ rè sá tẹ́ bá sa tó bá tún gbẹ tán o ti lóde padà sínú ilé ta ni nkọ́ nínú ọgbọ́n yìí ọba Allah àwọn afa wọn wá mú ìdájọ́ fìkì yà kan wá ń bẹ̀ ìdájọ́ fìkì kan wá wọ́n ní tẹ̀yìn bá kan bíi tí àwúrẹ̀gbẹ́ kó ń gbé jáde wá sá ìyẹn dẹ̀ débẹ̀ ebi ń pa sólè mu sólè kó ọjà àwúrẹ̀gbẹ́ tọ́lọ́run fún lọ́pọ̀lọ́ tí wọ́n lè fi sọ rẹ̀ ìwọ ò sì tọ́jú tiẹ̀ pamọ́ ẹ̀ ẹ̀ bí nàìjíríà ti dànsìn tó yẹ kí ó yẹ ká ti ní nǹkan pamọ́ ká tiẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tó yẹ kó gọ́rùn ọdún bá fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́ yẹ ká mà dáa àkópamọ́ torí pé àwọn tí wọ́n ṣáájú àwọn tí wọ́n ṣáájú ní nàìjíríà wọ́n yẹ ṣe mùsùlùmí ẹni kápẹ́ bí wọ́n yẹ ṣe mùsùlùmí náà wọn ò bá tó wá lọ rí jẹ́ pé bí wọ́n ó ṣe fi ọgbọ́n wọn wó ìsìlámù bá ní wọn bá tó mọ gbáyé rọrùn ọlọ́run ló kú sáyé bẹ́ẹ̀ kíkẹ́ nìkan máa jẹ́ mùsùlùmí kẹ́nìkan máa jẹ́ káfìrí kẹ́nìkan máa jẹ́ yahudi kẹ́nìkan máa jẹ́ nasara kẹ́nìkan máa sinna kẹ́nìkan máa ṣẹbọ olóṣàyí bẹ́ẹ̀. àmọ́ àwọn tí wọ́n ṣáájú lẹ̀ nàìjíríà ní alágbára tẹ́kọ̀dọ́rì ipò ìrònú wọn ni pé bó làwọn sì fẹ́ kánṣu islam. ọlọ́run sì ní wàlá iná láhà láyé àdìrẹ káwọ́mọ́ lọ́ọ̀lẹ́mí bí wọ́n ṣe sinna nìyẹn gbogbo àwọn tẹ́ fi ń polówó lénìí tẹ́fi ń polówó bò tí wọ́n fi ń dìbò yẹn èpè lọ́yẹ máa gbé wọn sẹ́ torí àná ada yẹrú báyìí wọ́n wọ́n wọ́n wọ́n lẹ́rìn mi pa wọ́n ba ìsìlámù jẹ́ àwọn sọ ìsìlámù dẹ́n tí ò ní hù mọ́ ní nàìjíríà ní oore tí wọ́n bá mú wá wọn ò fà níyàn tó dá mú wá lójú yíwọ́ báyìí ìjàmbá ni wọ́n fi gbé òṣèlú nàìjíríà kalẹ̀ ìjàmbá ni lójú yíwọ́ báyìí kò yẹ ká ní sọ́fánẹ́sì báyìí fún wọ́n sì ní mẹ́ni ata àtọ̀rí kọ́ fakọ̀yìndọ̀là ẹ má ti ṣìnà ó ti sọnù ẹ̀rí àwúrẹ̀ bẹ lọ́gbọ́n irú yẹn àwọn afáàní sa lè kó wọ́n ní a lè kó nítorí pé ọmọnìyàn pàtàkì jàwúrẹ̀ bẹ lọ amẹ́ni tí ó kò yìí a pé kò rí mi-ín o tó bá rí mi-ín débẹ̀ o ẹnìkan kò ní ọgọ̀ kọ́mọ́ nǹkan stọ̀ o àmọ́tẹ́kọ̀ bá rí mi ẹ̀ ń bẹ lójú ogun abẹ́ ń bẹ nírìn àjò nítorí pé bá a ti sọ yẹn ẹni tí ọba rí bí àwúrẹ́ mi kó ń tọ́pọ̀ ọ̀lẹ̀ yóò pé bẹ́ẹ̀ lórí akọlẹ̀ a máa pọ̀ o a máa pọ̀ o ẹni tí ọba méjìnà kò ní ríbi tí ọ̀kẹ́rẹ́ ń buké so ẹ bá rìn jìnà yóò rí oṣù kan náà gbó o so wọ́n ní èèyàn lè kú tó pé wọ́n bá ń bẹ nílùú kọ̀ǹdísà bẹ́ẹ̀ yẹn ọba àlekí ọlá wọ́n gba ọgbọ́n tó fún wa wọ̀ ọlá tóbi ọlọ́run ọlá kún fẹ́ràn kún. náà bákan náà wọ́n ń tí olóńgbò èèyàn olóńgbò èèyàn bá lọ rí gbẹ́jẹ ẹlẹ́ja nílé musu rẹ. Hmm. abọ́lọ́ gbẹ́ran ẹlẹ́ran nílé wọ́n lẹ́tọ̀ọ́ rẹ ni pé kọ́ gbà á lẹ́nu rẹ̀ wọ́n sọ wípé ìyá kan tara olóńgbò wọná nípa pé kò fọlóńgbò ló ń jẹ kò dẹ̀ túlẹ̀ ọ̀dẹ̀ ní iná olóńgbò dẹ̀ tún lọ gbẹ́ran jẹ́jẹ́ rẹ̀ ẹ̀ tún gbà lẹ́nu ẹ̀ ń bò tí mọ̀ pé ìwé ẹran òun kì í ṣẹran tó lógbò ń dẹ̀dẹ̀ ẹran ẹlẹ́ran gbà lọ rẹ̀ fi lọ ládùúgbò tani tani tani mùsùlùmí tani ẹran ẹ sọnù o tí mùsùlùmí gbé lọ fún wọn padà nígbà ń sọ pa pé àgbọ̀rọ̀ ní dábà lára ní a sọ̀rọ̀ débẹ̀ yẹn bí báńkọ́ o ó dá padà o ìyẹn ni pé ẹja fọgbọ́n yọ ń bẹ̀ tí mùsùlùmí rẹ bá ń dàdúgbò láàmú ẹ mọ̀ kó lẹ̀ bẹ́ẹ̀ pa ni bẹ́ẹ̀ ta ni bẹ́ẹ̀ ṣe nìkan ni ẹ mọ̀ kó lẹ̀ tí bá ń dàdúgbò láàmú tí bá jẹ́ pé adé aládìẹ ń pa á jẹ. ó ti jingiri báwọn. èèyàn báwọn. wọ́n ní lábẹ́ àyà yìí àrí ikimọ̀ kan aráǹfààní kan anali insana yejibu, an ya'rifa qadra nafsihi wọ́n ló yẹ kí ọmọ nìyẹn ó mọ ìwọ̀n ara ẹ̀ báyìí fawa bi nisbati li asamati la'i asawajalla kanamulati wọ́n ní ó yẹ kí ọmọ nìyẹn mọ wọn ara ẹ̀ wípé àṣé òun àṣé gbogbo bóun ṣe tó yìí òun ojú àwúrèbe lọ ní abẹ́ títóbi tọ́lọ́wọ́ balẹ̀kẹ́ ọ̀la àwúrèbe tọ́jẹ́ pé bá a bá dúró lórí ọgọ́rùn rẹ̀ àmọ́ bá a dúró lórí gangan ẹ má dúró lórí ọgọ́rùn àwúrèbe àmọ́ bá a dúró lórí gangan bẹ́ẹ̀ ni orí rẹ̀ sí pé lábẹ́ agbára ọlọ́run ọjẹ́ nǹkan ah ebi ebọba yìí lọ́kàn sànú tí ń jẹ́ ká yí ó ṣe é gbé fún àwọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísìn tí ò jẹ́ kí àwọn nǹkan wọn ní tí ń bẹ́ ń jọ nǹkan wà láyé sí mọ́ káwálé bá rí bẹ́ẹ̀ gbé nínú ọmọ ànábì ádámà àwọn kan bẹ́ ń jọ òun tó yẹ pé àwa yìí sẹ́mi kwajẹ lójú ńlẹ̀. Wow sàmọ́lá abáàtú ní àtúmọ̀ yẹn nù lé wa ikú kéékèèké ajẹ́lẹ́jọ́ lé àwa yóò ju ajẹ́lẹ́jọ́ lé lórí ju tiwọn wòye dẹ́ sọ ọmọ ọ̀ràn míì ádámù náà ló bí wọn. wọ́n ní báyé ṣe ń dọ̀bù sí i náà ni a ń kúrú sí i la ṣe ń kúrú sí i sẹ́ńtúrì tiwa yìí àwọn tí wọ́n lọ tu tiwa ló ga jù wá lọ àwọn tuntun bọ̀ lẹ́yìn sẹ́ńtúrì tiwa tún ní gata wa. àwọn kan ń gbà náà àwọn ga débi pé wọ́n máa ń wo wọ́n máa worú àwa yìí wọ́n máa wà lẹ̀ tuntun ni. wọ́n ní ìgbà tí wọ́n ṣẹ́kù tí wọ́n tí wọ́n sì ṣẹ́kù tí wọ́n yẹ tọ́lọ́run tí kò wọ́n lẹ́tàn. àwọn torí bí àbùdá ti wà ibi mélòó kan wọ́n bá bọ́ sọ́wọ́ wọn. wọ́n rìn àjò ní wọ́n lọ já sọ́nà lù wọn. ní wọ́n bá wò pé a ah! ní wọ́n bá mú wọn lọ́wọ́ ní pé a ah! onímọ̀ dojú. ọmọ lẹ́nu ọmọ létí ọmọ lọwọ, à ní wọ́n fi ṣeré ní wọ́n sábì márùn-ún wẹ̀ kó sínú fìlà tiwọn igi tọ́lọ sẹ́lóko ọwọ́ àfi hà léèrú dé létí ńgbà ó dé létọ́ sọ́gi ilẹ̀ lọ́wọ́ á tú amárààrún lẹ̀ ọmọ rẹ̀ sáfi ń ṣeré bí ọmọ ikú ah, léyìn. àná èsì ṣe pé wọ́n ṣe ọmọ àná mí àdámọ́ náà ló bí wọn. ọlọ́run fẹ́ ká gbáyé ló fi bá ní ṣe rọrùn báyìí títóbi ọlọ́run ó jù wá lọ pọ̀ ọlọ́run nínú suratul Isra aya seventeen ọlọ́ni wàlẹ̀ àkọ́dí karamuna bani adam. wàlẹ̀ karamuna bani adam. وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ọlọ́ni نقول لك أيك رامنا بني آدم ọlọ́run ní àwọn ọmọ ànábì ádámù òun karamọ́ wa wàhámálínà hom òun ṣe wá lẹ́ni tó lè lo orí èpẹ̀ wàhámálínà hom fèlè bárè ó ṣe wá a lè lórí èpẹ̀ àwa ń dára ń bẹ̀ ẹ̀rí àwa wà nísàlẹ̀ ń bí tàgbé sọ̀rọ̀ yìí àwọn kan bẹ lókè wa àlè dira wa lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiwọn àwa ń bẹ́ sàdé tiwa ẹ wo bọ́lá wọn ṣe kàrà mọ́ ọmọ nàbí ádámù tó àwa rí alájà mẹ́wàá míì àwọn lé àwọn lé ń bẹ níbi ọ wà kòkó hmm. àwòsì tó yẹ pé kò síbi tẹ́ ìgbé sábà rí ní àárín gbogbo Ìbàdàn ẹ máa wo kòkó àwòsì lọ́ọ̀kan ni tẹ́ bá gun sápàtì ẹ rí ẹ bá gun kébí òkú ẹ rí kíníkan ẹ rí ẹ bá gun ọ́fíìsì àtọ́gá ẹ rí ń gbẹ́ pò nìkan lọ́ga jù báwọn tẹ́ bá débi ilé wà olókéré jù lọ́gbà sí ní ilé kékeré ah subhanallah ní àwọn ilé tẹ́ pé ẹ lè wò pin ẹ̀ láì fọmú fìlà yóò jàbọ́ àwòsí fìlà ni wọ́n tó lọ ní wọ́n tó lọ ní pé ìgbẹ́lẹ́ tẹ̀tí nílé kan alájà mẹ́wàá mẹ́rin yóò lọ bẹ́ẹ̀ ni lórí èpẹ̀ ọmọnìyàn sì á sì máa ṣayé wọn ló ń bẹ̀ àgbàtà dé Kuwait mo wá ń bè lọ́wọ́ àwọn ọmọ àti bẹ́ẹ̀ yìí pé wọ́n dìde gbèmí lọ bí àwọn bí kan bí tí subhanallah kékeré tí wọ́n á ga bẹ́ẹ̀ nìkan kékeré kọ́kàn ga lásán wọ́n fi gíga tó dára ni wọ́n á kọ́ bí ejò yóò àlọ́ bí ejò àti ilẹ̀ lọ sánmà yóò àwọ̀ sánmà lọ bí ejò àlọ́ bí ejò pé ọ̀nà kí ni wọ́n fi kọ́ ilé yìí báyìí. ọmọ ìyẹn náà lọ́n fún lọ́pọ̀lọ́ yẹn alórí èpẹ̀ alò jẹ́bẹ̀jẹ́bẹ̀ òun ló fún aláṣẹ òun ló fún olóyọ̀dà fún wa tàfíńdà bẹ́ẹ̀ náà lórí omi náà ẹ̀ ń bá rí ara tí ọmọ ànábì ádámà ń forí omi dá ẹ mà pé á òdodo lọ́rọ́ lọ́hùn ó lè mi mo gbé yín omi lẹ́ẹ̀fi tẹ̀rí ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n tí ń lọ lórí omi tí ó dẹ̀ tẹ̀rí a títóbi ọlọ́run jàmá ọkọ̀ ojú omi míì oṣù mẹ́ta tí wọ́n bá ń lòdù ẹ̀ kò tí ì bá ń lòdù ẹ̀ tán bọ̀ságbá mi ń lọ nìyẹn iye bàbá náà wọ́n ja wọ́n ja ja ja ja ja ja lórí omi náà sì kò rẹ̀ ní tẹ̀rì àṣẹ ọlọ́run ló ní kí ọmọ fi jẹ́ ọtẹ̀rì òyìnbó kọ́ gbọ́n débẹ̀ nkọ́ gbọ́n débẹ̀ oníwárásá kìnnà. wọ́n zọkọ̀ náà hùn mí náà ọ̀yìnbá. mo wá fún yín ní nǹkan rí jẹ nǹkan dáadáa ìyún láàfin ọ̀rọ̀ máa wá jẹkújẹjẹ ká tó máa kí ọlọ́run ṣoore fún wa tó báyìí ká tó máa jẹjẹkújẹ. Ah. pápá jùlọ àwọn tí wọ́n ní ṣéǹjì lọ́nù wa ẹ̀sìn lẹ́yìn ìjẹkújẹ kẹ́mi lè bá a gàn ẹ̀sìn lẹ́yìn mọ́gí ẹ̀sìn lẹ́yìn mọ́gí ẹlòmíì ò tí ì túbà mọ́gí lé rẹ̀ kó dáa ah. ìpàǹparẹ̀ ó lóun pajá njọ ajá bá kulé pa ń lọ ntí magi ń ṣe lára ò dáa hmm, kò dáa irú ni ẹ kọ́wọ́ sí ẹ máa jẹrú. àti tìmọ̀. ọlọ́njà wa ọmọ àwa mọ̀ nulẹ̀ wa pé àdánwò magi nígbà pé akọ́wọ́ sí jíjẹ rẹ̀ adẹ̀jẹ́ fábàdà àmọ́ bí agbé màpá dánwò ní pé labafẹ́ síwọ́ ń bẹ̀ láti máa jẹrú. Ah ọlọ́run ló kú ó ṣeéṣe ńgbà ọ̀fìwédé tọ̀ ìgbà tí àwa afẹ́ síwọ́ níbi à ń jẹ mọ́gí mo wá lò bí ọgbọ́n nù létí wa mo ní ẹ̀yìn ẹlẹ́à wọ́n yá mọ́ jẹ mọ́gí mọ́ wọ́n tá ń sọ bẹ́ẹ̀ ah, mo ní àwọn tí wọ́n rí pé kódà ká máa jẹ nìyí wọn náà wo ni wọn tó dé nù ṣé súnà tó ní súnà tó ń sọ pa mọ́gí ni mo lọ sọ pa ẹ̀ ń pa pé ọlọ́run ti ní a máa jẹun tó bá dáa òṣèlú mọ́gí ọ̀wá dáa tíjọ́ bí òdùn kọ̀ wá dáa ń bá ní ẹ̀ máa ń tà sí ẹ má bẹ̀ mi fi mọ́gí sọ́bẹ̀ mà ẹ̀yẹ máa jẹ́ mo rí pé tí n bá fẹ́ fẹ́ gbà báwọn ló dágídí yóò lè díẹ̀ nígbà tí wọ́n ṣe ọbẹ̀ fún mi tí wọ́n fi rú sí tí ò ní mọ́gí jama nítorí yẹ kí n jẹ ìdá kan dá mẹ́ta ẹ̀ mo lè jẹ kò lọ kò lọ ó wá rí túnla túnla níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ah ṣùgbọ́n mo ní àní ìgbà tí nǹkan mi ò kù mbẹ́ màmá mi kúkú lomagi àsàndé ọ̀kìn kọlọ́mbàǹkẹ́ àmín kúkú lomagi ńgbà tí ń tọ́ mi mo sì máa rántí pọ́bẹ̀rẹ̀ máa dùn gan ìgbà tí mo dé tí mo yẹn náà di pé ń sebẹ̀ máa ń wá tẹ̀sí ọbẹ̀ màmá mi kì í ni pé ah bí máa bí ewé ni wọ́n ṣe máa ń rí kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà títí ń dùn tọ̀. sàṣùn náà ló ń gbà náà. àṣé ti àṣé àṣà ìsìmọ́gì bẹ̀ ni nígbà wá di pé mo wá ń tẹra mọ́ ni wá ń díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wá ń dùn bí mo ṣe mọ tẹ́sí ọbẹ̀ mọ́mọ́ mi padà nìyẹn àṣerú tí wọ́n fi ṣéwédú ńgbà náà ní ń dorí bá ń lẹ́nu èmi kan wá ń dábẹ̀ mi ṣe ìṣàsùn ń gbọ̀ ya ń bá ń sọ fún àná pé ah, ọlọ́run sì ṣe é ọlọ́run sì ẹlẹ́yìn bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn náà akademi la máa ń lò hospital akademi la máa ń lò ìyá kan wà ń bẹ ń bẹ ni wọ́n máa fi tí wọ́n dédé wọ́n máa ṣe yẹ̀yẹ́ ni ọ̀sọ́nsọ gidi o èmi bá kàn lò fún wọn padà tí yà ń bá ti wá bẹ́ẹ̀ náà ló wà nítorí ẹ̀yin obìnrin ẹ̀yà akọyin lọ́bẹ̀ ẹ̀kú mọ́ bẹ́ẹ̀ sí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ bá dagi magi kò lè dùn ẹ̀ mọ́ bẹ́ẹ̀ sí náà ní ìwúlẹ̀ àfi ṣe bẹ́ẹ̀ ìmọ̀ sọ bá wọn fún ọdọ síbi tù tẹ́mọ̀tì adé níwọ̀n adáyẹyẹ rẹ̀ lẹ̀ <laughs> ọmọ ìyá máa lo mọ́gí mọ̀ hmm, ọmọ ní kíní kan máa padà bẹ́ẹ̀ mo nítò ìyá tí ń bá yín sọ̀rọ̀ lọ síbi tù ṣé mùsùlùmí ni wọ́n lè ṣe mùsùlùmí ó sì ní mọ́gí ọ̀dà àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jọ tí wọ́n kọ́ńpa ìlera nù àyàn mọ̀ tí wọ́n rí tí wọ́n fi ní mọ́gí ọ̀dà ẹ̀já mọ̀ sí díẹ̀ díẹ̀ tẹ́ bá ń lo kí ni ẹ̀yẹ̀ máa parí yẹn díẹ̀díẹ̀ yìí bí wọn ò ṣe torí mi náà dákẹ́ ẹnu nàṣà nàṣà lórí ẹjọ́júmọ́ ni bẹ́ẹ̀ ni ká bá wúkọ́ kẹ́ ẹ̀ mọ́ ní àyàn ara ẹ̀ náà nù. ara iṣẹ́ maginu. iṣẹ́ maginu. bẹ́ẹ̀ bá kíni ká sọ́kúrẹ́ ha ẹ̀ ẹ̀bí akẹ́fìn bí bẹ́ẹ̀ gbọ́ ẹ̀ máa jẹ magi lọ. ìbá fún yín. bá sọ fún yín. Ah. wọ́n jẹ magi lánàá bá fi magi lẹ̀ bá a ṣe túbà maginu lè ti à nìyẹn. ibi àgbẹ̀ á máa dánwò magi ni pé ńgbà tá a wà jẹ mọ́ tí ẹ bá ti wá jẹun mọ́gí lóde yóò mọ̀ wá la ọ̀fun bí gbàgbé bá ń la álọ́mù tàbí iyọ̀ lásán. Ah. máa wò pé ókè anáràn kún ayé àṣé òdèdè káyé pé tó ti parẹ́ parẹ́ díẹ̀díẹ̀ ńgbọ̀n bá yọjú sí ni ẹni tó ń rí sí páàtì rẹ̀ ti bàjẹ́ nú ara kò ṣeé fi kò ṣeé fi mí ìsìparọ̀ ẹ̀sìn lẹ́yìn mọ́gí ọlọ́run sọ ìpè tọ́yìbàtì ń tó dùn ẹ̀sìn yẹn jòkú nǹkan kì í mọ́. Hmm gbogbo nǹkan alágolo ẹyẹ jẹ kì í mọ ẹ wá nǹkan máa jẹ fún ara yín ní nǹkan rí. òfàdàdìnnáhùn alákàfẹ́rì ní màkà lákìnà tàfídìlà ọlọ́run ní òun wá fi àwọn ọmọ ànábì ádámà òun fi wá bo òun gbọ́lá fún wa borí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ kó pé o gbogbo ẹ̀ kó pé o ó ní ọ̀pọ̀lọpọ̀ ni o gbogbo ntọ́lọ́ ń dáka jùlọ o ó ní alákàfẹ́rì ló pé o ọ̀pọ̀lọpọ̀ balikọ́lá kó kàwa náà yẹ kó kàwa kún bọ́lá náà lọ́hùn bọ́lá tóbi rẹ̀. Ah, mo kí olú mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ àgbo kan níjó ni fún wa mo pè ní àṣẹ àlá yàtọ̀ sí pé mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yàtọ̀ sí pé mo tún fẹ́ sọ̀rọ̀ ẹ̀ mo tún fẹ́ sọ ohun tó ṣẹlẹ̀ lẹ́nu alẹ́ àná sáàárọ̀ ẹ̀ nípa àgbo àṣẹ àlá ní alẹ́ àná mo ní feeling tẹ̀gbẹ́nu àwẹ̀ yìí èyàn máa ń sábà ní feeling tápà lálẹ́ àná mo bá ní feeling tápà ngbà mo sínú tán n bá mo bí gẹ̀ẹ́ mẹ́ta bẹ̀rẹ̀ ìgbà mo wá jí ń dàjí ní sáàrì mo wá ṣe náfìlà tán lọ́wọ́ tó bọ́ sí lẹ́mìí pé ah, n tó mu lálẹ́ àná tí ṣe tó mu díẹ̀ sí i n bá tún mo gẹ̀ jama nǹkan kan jẹ́ àṣẹ ọlọ́run lára fisi, boti bá fi sí. mo ti ń lò ti pẹ́ wọ́n lò lẹ́kọ̀ọ́ kaba yìí ṣùgbọ́n iṣẹ́ tó tó wá sí lára mi ń dàjì ètò tí ìsàkíyèsí ẹ̀ débẹ̀ rí ọba mi ń bẹ lọ́ọ́ rẹ̀ ní mi Ibrahim fẹ́ máa sọ yìí o n ka Quran n tí mo ń gbà mọ́kọ́ jí tí mo tí mo tí mo tún lóhùn tí mo rán fàṣà lẹ́yìn tí mo tún lóhùn yẹn mo wá tún lọ tọ́ílẹ̀tì tọ́ílẹ̀tì yẹn wá wá ọ wá wá ń rọrùn mo sásù yẹn ara wá fú yẹ gbogbo ah agbo náà ló ṣe báyìí àṣẹ ọlọ́run bẹ̀rẹ̀ ara kíni tọ̀tọ̀ n bá fẹ́ ka Quran tí n bá tẹ̀ wá sálùwàlà tán tí n bá yẹ sálùwàlà tí n bá lo gíláàsì mi so ooru ara ìmọ̀ wá ń jẹ́ kí gíláàsì máa ní ooru lára tí máa ṣàlùwàlà tán àfi tí n bá nu ara dáadáa tí n bá jẹ́ ògbẹ kí n tó lò mo lè fẹ́ tìlà wà n bá fi gíláàsì rẹ̀ pé jẹ́ n tíráì wàláì tí mo fi ka wí mo fẹ́ kà tán ni n bá ń rí kùránì kété pé má ní àá kí n máa lo gíláàsì sí fún kùránì yìí máa rántí pé àṣẹ àlàáfíà nu ara lọ́lọ́run gbé jáde ẹ̀ mo ṣe mo ṣe sùn yẹn gbogbo tí ò sínú ara tó ń dààmú àti fẹ́bẹ́ ọlọ́run tó fi sára àgbò yàrá fi ń pè ní àṣà àlá iṣẹ́ tí ń ṣe kọjá apá gbò ní kì í ṣàgbò. àbíkẹ́ta máa fi kódà mọ́ sọ fáwọn èèyàn yìí pé bàbá tí ọkùnrin tí ń ṣe yìí tábà ní kó kọ́ wa ní egbòogi tí fi ń ṣe tó bá kọ́ wa ó súnmọ́ kọ́mọ́ ṣerú iṣẹ́ tí ń ṣe òun tá a bá lò ní ìtẹ̀gbé ò ṣùgbọ́n ọlọ́mọ fi nǹkan kan dá irú lọ́lá mọ́sáàrí pọ́lọ̀ ń sàfi dá ọkùnrin ẹ̀ dọ́là ni torí pé ebi ọmọ ye ta fẹ́ kàpé ń se mọ́ ní ìsìn níṣẹ́ ju pé kéèyàn sáta ti ti lò ó pẹ̀lú àníyàn pé mo fẹ́ gbádùn ìsìn gbádùn lọ náà nìyẹn kò àdìgbò láfa àbáríkà sí i nínú àwẹ̀ yìí ta bá ń lè ń lo bí sí méjìméjì lẹ́yìn ìsinú mọ́jẹ̀ nǹkan ó ti mú ọ tó fi máa lò ó rí i pé gbogbo ọkọ máa lọ déédéé ọlọ́run ṣàánú wa o ọlọ́run kò wa o ẹ̀yin tí aṣàdúrà fún lánàá nípa pé ẹ ṣe ìnáwó fún jama níjẹta olùbànújẹ́ lẹ́sọ̀ lórí rẹ̀ àti iṣẹ́ lórí lórí ọ̀rọ̀ yẹn àti sọlẹ̀ lórí àtúnṣe mítìn lánàá lórí ẹ̀ láìpẹ́ lógo ọlọ́run àgbọ̀gbà tí a máa ṣe lórí ẹ̀ lógo ọlọ́run ẹni tí máa ń gbé kóòmù wá lọ́dọọdún ìyá tí máa ń gbé lọ́ta aṣọ oúnjẹ tàbí nǹkan yẹn ó ti gbé dé o ẹ̀yin tẹ́ bá nírun wọ́n máa fún bọ́ọ̀lù ṣe máa ha náà yìí tẹ̀ máa ha. ṣé fúlàní wálé ni tí fúlàní ń bẹ ń bẹ yóò rí tiẹ̀ ń bẹ. Ah, ah. ẹ ẹ jàdàkà náà ọlọ́run asaka wo ama rẹ irunpọ̀ tí wọ́n ní ọlọ́run bí ó ṣe pọ̀ tó tí àbúrò Ibrahim nìkan tó lọ́tọ̀ bó lẹ́sìn máa ha sẹ́yìn ẹ̀yìn tẹ́ máa ha naam ṣe lẹ́yìn ìrun ni àbí nìsín ẹni ha nìsín náà ẹ̀ka wa jókòó nìkan dé ká jókòó nìkan dé ẹ̀yin kan ẹ lọ sí ọ̀nà ẹbí báyìí ẹ̀yin kan ẹ lọ ibẹ̀ yẹn ẹni kan ẹ lórí igi ibẹ̀ yẹn ẹ bá nínú gbà ní ẹ fún o ẹ má fẹ́ tí ò nínú gbà o. ká máa ń bu ṣúgà jẹ àmọ́ gbà o. ẹlẹ́hà náà ọlọ́mọba ní ṣàánú ẹrú náà o. ọlọ́run ṣe ọmọ rẹ láàfáà kó dẹ̀ sẹ́ni alùsùn náà wọ́n lànà ọlọ́run. oníire ojú ẹ̀kọ́ ní tẹ̀tẹ̀ ń bọ̀ láti ṣàìsàn àmì àwọn àtúnyẹrẹ àwọn abu ibrahim alaka ti mú fóònù ti mú fóònù. What's that? Ojàre, ojàre sí. Thank you. olùlọ́yọ̀ wọn kú bẹ́ẹ̀ wọn kú mí ni o. سبحانك رب الحمد أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك